الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوكف الله سبحانه وتعالى أبطر الصلاة ونبوة محمد صلى الله عليه وسلم آه، إن شاء الله أيتي كما صروا للوريني عليه gẹ́gẹ́ bí ó ṣe òun náà ni gbólóhùn tí ó rí let's be truthful and uh, uh let's be truthful in our quotations ní adẹ́ni tí yóò mọ̀ sòdodo níbi àwọn nǹkan tí a bá ń kóòtì kí ló fà tí mo fi sọ eléyìí òun náà ń pé àwọn ọ̀rọ̀ tó ń lọ láwùjọ ọ̀rọ̀ alikwanul muslimun ni àti àwọn nǹkan mí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí wọ́n sọ̀rọ̀ nítorí àti jàre nìkan láìwo táwọn òfin ṣe ẹ̀rí ṣe nǹkan ẹ̀ correct àbí kò correct láìpẹ́ yìí oní àríkanú àwọn àdàkátírà láti lè justify defense tí wọ́n ṣe fún alikhwanul muslimun bákan náà àwọn jama'atu tabligh wọ́n mind láti máa lo tírà sheikh abdulmohsen al-abbad al-badru tí a mọ̀ sí rifkan ahlus sunna bí ahlus sunna ìgbà tí mo wo dókítà yìí mo rí pé in tí wọ́n mú dání ìyẹn tíra sheikh al-abbad rifkan alasunna bi alisunna tí wọ́n mú dání ìsídà kò jẹ́ àtọ́bọ̀tú al'ula òní wọ́n mú dání bẹ́ẹ̀ ni bàbá yìí ti kọ àtọ́bọ̀tú sáníyà tọ́bọ̀tú al'ula tí wọ́n kọ that was 1424 ni wọ́n kọ 1424 ni wọ́n kọ́ in tó dẹ̀ gbé wọn kọ́ kìí òun náà ni tó ń lọ láàrin Abul Hasan Maridi àtàwọn míì Sheikh Rabi ní on the other hand ilé ìkílẹ̀ níbi rọ́dù sí Sheikh Ahmed bin Yahya al-Najmi tí wọ́n ṣe fún Sheikh Rabi a Sheikh al-Abbad al-Badri nípa tíra àwọn rifkon ahlus sunna bí ahlus sunna ìgbà tó di 1426 sheik al-abbad wọ́n kọ àtọ́bọ̀ àti sáàmì àti ráìsì wọ́n dẹ̀ sọ níbi mọ̀kọ́dímọ̀ tọ́bọ̀ àti sáàmì àyí tí mo kà jáde ìpapá wọn táwọn gbà lérò pẹ̀lú rifkon alàsúnnà di alìsúnnà ẹ̀yin alùsúnnà ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú alùsúnnà wọ́n láwọn táwọn gbàlérò pẹ̀lú tíra yìí kò kí ń ṣe àwọn jamaatu tablighi tí wọ́n bẹ ní India ma Pakistan wọ́n dẹ̀ ṣàlàyé bákan náà kò kí ń ṣe àwọn alikhwan muslimun tí olórí wọn tí ó dá wọn lẹ̀ lọ́dún báyìí báyìí báyìí wọ́n ṣàlàyé títí ààrẹ náà ni bàbá yóò bá a mọ níbẹ̀ yẹn nìkan ó tún ní ọ́díò tó ṣe pé wọ́n tún fi sọ̀rọ̀ lórí eléyìí ọ́díò yìí màá fẹ́ plé rẹ̀ láti lè jẹ́ kí a mọ̀ ìpé kò kìí ṣe àwọn alkuwal muslimun tí àwọn kan takò kò ní bàbá ń rí fẹ́ sí níbẹ̀ contrary to nǹkan tí àwọn míì spread ní so والكتاب الذي كتبته اخيرا ولسه من ايتنا لا علاقة للذين ذكرتهم في مدارك النظر بهذا الكتاب لا علاقة للذين ذكرتهم في مدارك النظر في هذا الكتاب واني wọ́n على السنة Alasuna di Alasuna táwọn kọ, ìpé àwọn táwọn gbà lérò pẹ̀lú rifkon alasunna di alisunna wọ́n ní kankan ṣe pẹ̀lú àwọn tí ó ń bẹ nínú tíra madarikun nazar tíra madarikun nazar ti ti sheik abdulmalik eh, abdulmalik ramadani aljazairi tara wọn tó close mọ́ sheik abdulmusin al'abbad ni so ó kọ tíra kan tí ó pè ní مدارك النظر في السياسة بين التطبيقات الشرعية والانفعالات ككشا تقارين ميرات بالله وتقبرين so tíra yìí wọ́n gbé fún sheik al-albani kama wọn ká bẹ́ẹ̀ ni wọ́n gbé fún sheik abdulmohsin al-abad al-badr láti bá wọn ká tíra yìí náà so sheik abdulmohsin wọ́n láwọn ka tírà yìí lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ẹni tó kọ tírà yìí nìyí ó sọ̀rọ̀ nípa Safar hawali Nasir al-Umar Salman al-Auda Aidul Qarni gbogbo àwọn yìí òun ni ó sọ̀rọ̀ nípa wọn àtàwọn míì bẹ́ẹ̀ nípa àìfarabalẹ̀ wọn bàbá àbádìka wọ́n dẹ̀ appreciate tírà ẹ̀ sọ nígbà tí bàbá ka tíra yìí àwọn tí wọ́n appreciate ẹ̀ ipé tíra dáadáa rí bàtán wá kọ rifkon ahla sunna bí ahli sunna nígbà tí wọ́n kọ rifkon ahla sunna bí ahli sunna àwọn míì gbọ́ọ̀yé pàtàkì lọ́nú àwọn harakiyun wípé àwọn tí wọ́n ń rí fẹ́ sí pé àwọn náà ni àwọn Salman Auda Safal Hawali Idle Corny and the likes. Ikú bàbá ti sàrọ́jà kúrò bí nǹkan tó kọ nípa Madarikul Nazar pẹ̀lú Rifan Ahla Sunna bí Ahla Sunna tí wọ́n kọ ní 1424. So Sheikh Abdulmusin Al-Abbad Al-Badr náà wọ́n sọ ní ọjọ́ yìí pé Rifan Ahla Sunna bí Ahla Sunna táwọn kọ. Àwọn táwọn gbà lérò pẹ̀lú ẹ̀ kọ́lá àwọn tí wọ́n dárúkọ sínú tíra Madarikul Nazar ni so eléyìí òun nìkan tí wọ́n sọ lọ wọ́n ní àwọn ìkwọ́n mùsùlùmí kọ́ láwọn gbà lérò pẹ̀lú rifkon alẹ́sùnà di alẹ́sùnà so bàbá yìí ń fi lẹ́yìn rí ilẹ̀ ń bẹ̀ so bó ní dókítọ̀ yìí tí wọ́n máa lo the same rifkon alẹ́sùnà di alẹ́sùnà láti lè máa fi dìfẹ́ǹdì àwọn ìkwọ́n mùsùlùmí والله هذه مصيبة مصيبة كبرى ونليش ṣé àmọ́nà ìmíyà ní káníkò sí ni àbí àìríta tó tó wọ́n dẹ̀ sọ àwọn àṣà ní kíní kan àwọn sọ tó kíní ẹni ó máa ń ṣèyàn bákanbákan lẹ́nu pé ọlọ́run bá kó ṣàánú wa ṣé wọ́n rí kíní yìí ni àbí wọ́n mọ̀ wọ́n kàn tráì láti bo nǹkan yìí mọ́lẹ̀ ìgbàtẹ́ni tó ní tíra lóhun ògbàlérò pẹ̀lú tíra tó ń kọ àwọn Ikhwan Muslimun tó lóhun ògbàlérò pẹ̀lú tíra tó ń kọ àwọn tí Sheikh Abdulmalik Ramadani tí wọ́n kọ sínú tíra wọn Madarikun Nazar fi siyasa so táwọn kan kọ síbẹ̀ sáláwọn táwọn gbà lérò kọ yẹn so bóòlù àṣì máa bá wọn tuntun láti ṣe torí pé I believe táwọn táwọn bá sọ̀rọ̀ sánjò kó wájú wa àbáwọn míì láwùjọ wa ń bíbà yìí wọ́n ní opportunity láti rí tíra ẹ̀ àbí kán mọ details tíra ẹ̀ so bàbá láwọn ìkọ́ àmìkọ́ làwọn gbà lérò pẹ̀lú ẹ̀ bákan náà táwọn gbà lérò pẹ̀lú ẹ̀ kò ń ṣàwọn tvc náà ti bá pẹ̀lú ìròrí tẹ́tkúdù tíra tẹ́tkúdù àti àwọn haraki yìí àwọn oníharaka táwọn kọ́ làwọn gbà lérò pẹ̀lú ẹ̀ nìyí ولا يعني أيضا المسؤولين بفتح الواقع wọ́n ní bákan náà àwọn táwọn gbà lérò pẹ̀lú ẹ̀kọ́ láwọn tó ṣe pé fìtínà ti bá pẹ̀lú kan sọ wípé èèyàn kan onímọ̀ nípa fíkùlù wákì àwọn àfáà kan wọn àmọ́ tó ń ṣẹlẹ̀ nǹkan kan mọ́ra wọn so wọ́n fi refer sí àwọn suffered awali and the likes. وكذلك التزهيد في لا يعني هؤلاء لا من قريب wọ́n ní kò rí ní àwọn wọ̀nyí ní bó tilẹ̀ wù kó mọ́ wọ́n láwọn tó gbàlẹ̀ táwọn gbàlérò pẹ̀lú ẹ̀ làwọn alùsúnnà nìkan làwọn gbàlérò pẹ̀lú ẹ̀ àwọn bí ṣe kún wọ́n bẹ ní ìlànà àwọn alùsúnnà tí ìkìláàfù ń ṣẹlẹ̀ láàrin wọn tó pé wọ́n jàrá ara wọn tó ṣe wípé wọ́n ń boycott ara wọn tí wọ́n búra wọn àwọn làwọn gbàlérò pẹ̀lú ẹ̀ so wọ́n wọ́n pè mú bẹ̀ wọ́n tún continue lẹ́yìn ìgbà tó parí ìrun tán wọ́n ní àwọn gúrùsù tí wọ́n ti yẹ̀gẹ̀rẹ̀ kúrò nílànà àwọn alùsúnà jàmáà àkọ́lá àwọn gbàlérò wọ́n láwọn sọ ìfọ́ ọ̀kú tó di pé wọ́n pè wọn ní. وعن طريقة أهل السنة والجماعة وإنما يعني من كان من السنة يشتغل بغير من أهل السنة تجريحا وأجرا so wọ́n láwọn táwọn gbà lérò pẹ̀lú ẹ̀lẹ́ tó jẹ́ tó ń bẹnu alùsùn náà tó ṣe pé wọ́n bíbí ara wọn pẹ̀lú ìmọ̀ jàráhà ìmọ̀ ṣára wọn lọ́gbẹ́ ìmọ̀ bọ̀ẹ̀kọ́ta ara àwọn táwọn gbà lérò pẹ̀lú ẹ̀nìyẹn. ọ̀tàdé وكذلك إذا حصل خلاف بين شخصين ينقسم أهل السنة إلى قسمين قسم يؤيد هذا وقسم يؤيد هذا ثم يحصل التحادي والتقاطع بين أهل السنة في كل مكان so wọ́n láwọn táwọn gbà lérò pẹ̀lú ẹ̀ lọ́gbẹ̀ pé kí ìkìláàfù máa ń bẹ láàrin àwọn alùsùnà wọn á pín sí méjì àwọn fọ́mọ̀ sọpọ́tà eléyìí fọ́mọ̀ sọpọ́tà eléyìí eléyìí ó máa fa tó ṣe pé wọ́n máa bọ̀kẹ́tà ara wọn so owó mọ̀ kọ̀ ìsíra wọn aláwọ̀ táwọn gbalẹ̀ ní ìparí nǹkan tí bàbá ìsọ ọdíò tún lè léyìí ọdíò lè léyìí níbi tọ́bù àsáníà the same tira tí Dr. Al-Asra tí wọ́n mú dání wọ́n ní bàbá lágbé ní káwọn ọmọ kàkáwọn tún fáwọn èèyàn àti ti research èmi náà so that same tira àti ti Sheikh Abadi tó ṣe pé wọ́n ń kà yẹn tọ́gbọ́ àsáni àtìrà yẹn gangan ó ní bàbá ti sọ wípé àwọn òtún gbà lóru wọ́n tún tẹ̀ jáde so nísìnyí tí ẹ bá wá mú di sẹ́ńtìrà tán mú tọ́gbọ́ àwùlá rẹ̀ tán kà fáwọn èyí sílà pé fún wọn àmọ̀ pé tọ́gbọ́ àsáni àwà tí bàbá ìsọ pé òkè ìgbà tán ti rí fáwọn kan ṣì ni dókítà mú ó tẹ nísìn ó túmọ̀ sí pé wọn ọmọ fún bàbá táwọn ń lo tíra wọn àwọn gangan fúnra wọn wọn kàn dẹ́mọ̀ àwọn ẹ̀kọ́ àná ní nǹkan bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn sìn mo tún póòsì ọ̀rọ̀ bàbá mi lórí ẹ̀kọ́ àná yẹn ṣé kàbí mo sì nàlà àbábẹ̀ ìbábẹ̀ ọ̀rọ̀ mi ìtàn tún sọ lórí ẹ̀kọ́ tó ṣe fún tún fi lálàṣẹ wọn yìí yàtọ̀ sí èyí tí mò ń ka tí mò ń pè yìí sìn so bó lè ṣe fẹ́ ká juwọ́lẹ̀ fún nǹkan tí ẹ̀ ń bẹ lórí ẹ̀yìn ẹ̀ ń súnmọ́ àwọn bàbá yìí àwọn bàbá yìí ẹ̀ wọ́n sí pẹ̀lú yín ọ̀tọ̀ ní báwọn báyìí sọ ọ̀tọ̀ ní tẹ́yìn sọ ẹ kàn máa píkì tó wù yín nínú tíra wọn láti lò ọ́bí òun lélẹ́yìn nísìn tó sọ pé tíra tẹ́ ń kà fáwọn èèyàn láti lè fi kó tẹ̀blíg wọlé kó ìkwánu wọlé bàbá yìí láwọn ò gbàlérò pẹ̀lú tíra yìí àwọn tẹ̀blíg àti ìkwánu bàbá yìí kan fúnra wọn ṣe rùdúrù fáwọn ìkwánu àti tẹ̀blíg wọ́n tún kọ́ sínú mùsọ́gbọ̀ àsáníyà the same tíra tẹ́ ń kà so ní ṣíṣá máa máa ń tọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí ní àwa ní òkè ká tẹ̀lé yín ní nítorí pé bí ẹ lò seventeen years ní Saudi àbí torí pé lo eight eh, years kan ní Saudi àbí torí pé kéwọ́n Saudi ẹni tẹ́ ń kọ́ọ̀tì ọ̀tọ̀ ni tó ń sọ ọ̀tọ̀ ni tẹ́ ń sọ so ní ṣókí ìkànnì ìkejì ó ní bàbá àfòrẹ́ ní tẹ kóòtù náà mo torí pé mo rí ipé kíní yìí ẹ̀tún tún ṣe náà ẹ̀yìn rí repeat the same thing sheikh suwemi yìí àfúnbọ̀ Allahu ta'ala ọba yìí in tí a mọ̀ wọ́n mọ̀ òun ni pé wọ́n lálà sí àwọn alìkọ́n muslimun lára àwọn tí máa kọ̀ jẹ́ mọ̀ alìkọ́n muslimun ni wọ́n wà so kíra wọn tí ẹ̀ ń lónìí tẹ́ǹkà tẹ́ǹtú kíra ni o ní kankan ṣe pẹ̀lú àwọn alìkọ́n kò ní kankan ṣe pẹ̀lú àwọn tẹ̀bílíìgì àwọn tíṣẹ́kà bá mi ń báwí náà ni bàbá yẹn náà ń báwí àwọn tó ṣe pókin tó ṣẹlẹ̀ láàrin Sheikh Rabi Sheikh Ali Hassan Halabi nǹkan kamara wọn àwọn tó ṣẹlẹ̀ ní Yemen láàrin àwọn talamiru Sheikh Mukbil àwọn tí bàbá yìí bá wí nìyí kó ṣe àwọn Ikhwan Muslimun kó ṣe Jama'atu Tabligh so tanbihu zawil afham tí bàbá sọ́lì ṣe ní kò bá wọn Ikhwan kò bá Tabligh wí so ká gbọ́ nǹkan sí bàbá yẹn sọ mo ti pílẹ̀ tẹ́lẹ̀ bọ̀ kákan tún gbọ́ again ní ká lè mọ̀ wípé ọ̀tọ̀ ní táwọn yẹn bá fẹ́ juwọ́lẹ̀ fún yín gan-an ìgbà tó máa rí pé àwọn àfáà tẹ̀ ń lò àwọn àfáà tí wọ́n sí lórí tẹ̀ ń bẹ lórí ẹ̀ ní wọ́n ní juwọ́lẹ̀ fún yín afáláìmọ̀ kan tí o mọ̀ tó ń lọ òun yóò juwọ́lẹ̀ fún yín lórí ẹ̀ ní. wọ́n yẹ سبع وأربعين ميلادي أظن أدوابا ولا تعرف من التوحيد شيئا الأولى الجماعة السياسية التي تدعو إلى الحاكمية ولا تعرف من التوحيد بابا بسرم فا جماعة مجيس لا يوجد سعوني إيكانو مجيجيني تابع سعوني جماعة سياسية tó ṣe yí pé kò mọ̀ kankan pa tawhid kò mọ̀ kankan nípa tawhid وهي من تسمى بجماعة الإخوان المسلمين أسست سنة 47 ميلادي أظن توافق 67 هجري أنشأها رجل اسمه حسن البنا وهو رجل صوفي أشعري ẹgbọ́n nǹkan tí bàbá yìí sọ wọ́n sọ ìgbà tí wọ́n dá ẹgbẹ́ ilẹ̀ ikọ̀ dálẹ̀ ní 1928 uh, or so so ipe ẹni tó dálẹ̀ ní oníṣúfí ni àṣàrí ni ẹni tó dálẹ̀ oníṣúfí ni àṣàrí ni wọ́n ti kọ́kọ́ sọ ipe political group ni kò mọ̀ kankan nípa tawhid ọ̀rọ̀ tí bàbá yìí sọ yìí nìsín àwọn Dr. Azra Nko ni wọ́n ní láìkí ẹni bọ́ọ̀lì tó wà sọ rú ẹ̀ láwùjọ táwa yìí ẹ̀dẹ̀ gbé di same tíra bàbá yìí bàbá di same bàbá lẹ́gbẹ́ tíra rẹ̀ lẹ́gbẹ́ fi tún àwùjọ títí wá ṣe ipe kíta bìlíbi àti ìkwánu kan lè papọ̀ bàbá tẹ́ ẹgbẹ́ tíra rẹ̀ tẹ̀ǹdí ìwùzàwíl àfààmì bàbá tẹ́ ẹgbẹ́ ni the same bàbá ló ń sọ̀rọ̀ pa àwọn alùpàá mùsùlùmí ipe jama siyasiya ni la ta'rifuna tawhidi shay'an political group ni kò mọ̀ kankan pa wọ́n dálẹ̀ ní ọdún báyìí báyìí ẹni tó dálẹ̀ rọ́júlù sùfí yún aṣàárì onísùfí aṣàárì ni nísìnyí ṣé ìtí bàbá yìí sọ nísìnyí ó jọ mọ́ bí tẹ́yìn tú tíra bàbá yẹn lọ tẹ̀lé ìwúdà wílẹ̀ àfọ́hámù ni kò ní kankan ṣe pẹ̀lú àwọn jamaatu ìkan mùsùlùmí àti jamaatu tẹ̀lé tẹ́yìn dìfẹ̀ntẹ́ rẹ̀ fẹ́ ká yín ẹ̀wá wọn tẹ́ lè fi ṣe bákìn fúnra yìí tẹ́ fi dá ẹ̀rú bàbá àbáyé ń ka tíra wọn láti fi sọpọ́ọ̀tì kò ní kó bàbá ìgbẹ̀gẹ̀ fúnra wọn ni wọ́n sọ ipá àwọn yẹn kọ́ làwọn rí fẹ́ẹ̀sì láti 1426 bàbá ti sọ 1426 tàbá wo how many years 1444 láwà nísìn about 18 years ago ni bàbá ti sọ ọ̀rọ̀ yìí before yẹn wọ́n ṣe ti audio yìí so oníṣìn bàbá eléyìí tẹ́ sọ níṣìn ònàdún sọ pé jamaat kwan fi mí ni pé jamaat fi àṣìyà ni láàkà àrífún tawhidi shay'an ẹni tó àṣàṣà rẹ̀ rọ́jìlù sùfíyùn àṣàrí àbí kàtúngbọ́ تدعو إلى الحاتمية ولا تعرف من التوحيد شيئا وهي من تسمى بجماعة الإخوان المسلمين أسست سنة 47 ميلادي أظن توافق 67 هجري أنشأها رجل اسمه حسن البنا وهو رجل صوفي أشعري سأذكر بعض مبادئ دعوته وتبادل واستمر خلفاؤها إلى يومنا هذا والتمر بين مثل وجزل ومبادئه لا تخرج عن ثلاثة أمور الأمر الأول الدعوة إلى السياسة والحاكمية so wọ́n ní lẹ́yìn àtàbá náà àwọn kùlàfà kan dárò lé rẹ̀ so wọ́n gbaṣẹ́ fúnra wọn yìí so wọ́n ń lọ bẹ́ẹ̀ wọ́n ń lọ bẹ́ẹ̀ so wọ́n wá sọ̀rọ̀ nípa pé kí ni dáwọ̀ àwọn nǹkan mẹ́ta náà ni tí ó dálé lórí àkọ́kọ́ ìpèpè lọ síbi pé àkìíyà ọ̀rọ̀ ọlọ́run ọba òfin ọlọ́run ọba tí ọlọ́run ọba lẹ́yìn kan fi dájọ́ ẹni tó wá gbọ́ yóò sọ ipò kí á lẹ́yìn ó wà òkè. bákan náà wọ́n ní ìmọ̀ gbàgbára ìmọ̀ fagbára yọ ìmọ̀ gbàgbára lọ́wọ́ àwọn hukam bàbá yìí sọ pé dr asra wọ́n là ń parọ́ mọ́ àwọn ìkùnánù ni bàbá tí ẹ̀ ń lo tíra rẹ̀ ṣe sùn nítorí tẹ̀lé ìdàgbàlá wọ́n ní lára nǹkan tí wọ́n ṣe ní pé naziru alhukm ní alhukam kì máa fẹ́ gba agbára lọ́wọ́ àwọn kí lórí ìlú wọ́n ní kejì òun ni pé alghaya tubarru wasila ibi tá ń lọ òun ló pàtàkì jù ọ̀nà tó bá wù ká fi débẹ̀ ní kò ní túmọ̀ kò bá jọ́nà aláàlì kò bá jọ́nà haramu ìta fẹ́ àṣíwù yẹn gangan ló pàtàkì jù so ló jẹ́ pé wọ́n lè kò náàrù pẹ̀lú anybody láti lè fi àṣíwù gó wọn kò bá jẹ́ pé kéfèrí ní ẹni yẹn fẹ́ṣẹ́ àti àṣíwù gó wọn kò bá jẹ́ pé kí wọ́n á compromise ìtò ní ṣe pẹ̀lẹ́sìn àwọn gbòǹgbò ẹ̀sìn wọ́n á compromise láti lè àṣíwù gó wọn èyí náà rí pé ìtakò tí ń bẹ́ ń bi ìkàtàn ṣe ẹlọ́rùn òfin ọlọ́run ọlẹ́ ẹ̀kan fi dájọ́ at the same time alghaya tó bá lù wá sí ìlà ibi tá ń lọ òun ni tó mátà ọ̀nà tá a fi débẹ̀ òun gangan kọ́ ló mátà ẹni ọ̀nà la lè gbà débẹ̀. الغاية تبرر الوسيلة يعني مستعدون أن يصل إلى غاياتهم ولو على أحلاء المسلمين ورقابهم wọ́n wọ́rẹ́ bí láti lè dé ibi tí wọ́n ń lọ kó wọ́n á tẹ̀jẹ̀ àwọn mùsùlùmí lẹ̀ tó ṣe pé wọ́n á máa gorí àwọn mùsùlùmí mọ́lẹ̀ láti lè fi gẹ́ẹ̀tì nǹkan fẹ́ gẹ́ẹ̀tì ni wọ́n mind tẹ́jẹ̀ mùsùlùmí tí ó bá sàn sí lẹ́ni wọ́n mind kẹ́ṣà débi tán lọ. kama ستسمعون كلماتهم إن شاء الله تعالى wọ́n níbẹ̀ ṣe mọ ẹgbọ́n bí ọ̀rọ̀ wọn. والثالث معاداة كل من يخالف دعوتهم التجميعية wọ́n ní ìkẹta òun náà ni ìmọ̀ múlọ́ta gbogbo ẹni tí ó bá ti wà ìgéǹsì dáwà wọn tó ṣe pé ó ní ṣe pẹ̀lú káṣàmọ́ pàwọn èèyàn jọ kámọ́ pàwọn èèyàn jọ báwọn mí náà ṣe ń gbìyànjú láwùjọ wá nígbà yìí káṣàkó gbogbo àwọn èèyàn jọ sẹ́ni tó bá ti wà against tó bá ti wà against dáwà ìmọ̀ pàwọn èèyàn jọ ní ìmọ̀ pàwọn èèyàn jọ ìmọ̀ pàwọn èèyàn jọ wọn mẹ́niyàn lọ́ta èmi kọ́ mo sọ bàbá sùwémi tí wọ́n ń ka síra rẹ̀ tẹ̀m̀bí ìdàwílì àfààmù sọ nígbà tí dòktóru ń sọ tó balagbèrí ní káwọn ka síra ẹ̀ ni bàbá yìí sọ pẹ̀lú àníyàn tó dá wọn mọ̀ pé tíra tí àwọn ní kẹ̀ẹ̀ka yẹn ni ẹni tó ní tíra gan-an lára àwọn èèyàn tó ṣe wípé ordinarily ó yẹ kí ẹ máa dún òun ni bàbá ẹ̀ ni torí pé bàbá ẹ̀ nísìnyí ẹwọ láàrin ìṣẹ́jú méjì mẹ́ta tàbí ọ̀rọ̀ wọn nísìn ẹ̀rìmọ̀ ìlàlàfẹ́ àwọn ìkùnánù lọ ni sọtọ́mánikẹ́ kọ́mẹ́ǹtì lórí nǹkan tí bàbá ìsọ nísìn ó sì nǹkan lọ́gbàá fún kọ́mẹ́ǹtì lórí ẹ̀yìn sọkúsọ náà sọ ni bóun láì ṣe wá mú tíra the same bàbá láti lè fi defend the same set of people àwọn ìkùnánù àti tẹ̀blíkì lẹ́ ń defend láwùjọ yìí bàbá tó ní tíra tẹ́ ń sọ yìí ó tẹ́ níṣìí ìtí bàbá yìí àwọn tó ń takò náà nìyí wọ́n ti dìgbé lẹ́tọ̀ kalẹ̀ nítorí wọn so eléyìí gan-an in fact kéèyàn bá jẹ́ láìmọ̀ kan tó máa ń gbọ́ lẹ́tọ̀ yìí tẹ̀yìn ẹ gbọ́n tẹ́ ẹ sọ tó wá rí eléyìí nìyí ó yẹ kẹ́ni ẹ ṣéǹjì ìtẹ́ ẹ̀dúólé lórí tẹ bá fẹ́ fi irinlẹ̀ ẹ fi irinlẹ̀ lọ́nà mi ṣùgbọ́n kẹ́ mọ́ ló mọ̀ bàbá yìí ni àwọn bàbá yìí ò sí pẹ̀lú yìí wọ́láhì kò sí kankan ní wọn pẹ̀lú yí not Fawzan not abad، not Muhaida gbogbo wọn ti kalẹ̀ yìí ni kò sí yìí tí ó ta sáwọn ìkọ̀wánu ní àfihàn bí i lẹ́yìn wá gba ẹ̀ẹ́lẹ́ gba position wọn yẹn ìyẹn lẹ máa wá dìbẹ́tì lẹ máa ágíù lé lórí ní lẹ máa nọ́ọ̀kì evidence wọn ẹ̀ẹ́ ṣùgbọ́n nísìnkẹ́ fẹ́ ta àwọn innocent souls tó ń jòkó síwájú yín àbí tó ń gbọ́ yín káàkiri ẹni bàbá yìí síra yìí babalágbèní ní káàkà káàkì síra tẹ ní babalágbèní ní kẹẹ̀ka ẹni tó kọ síra òun ló ń lálà sí àwọn ìkọ́ àmì yìí òun ló ń lálà sí àwọn tẹ̀blíìgì yìí ṣé ọ̀rọ̀ ẹni ẹ la máa gbà ní àbọ̀rọ̀ títí yín kò yẹ kẹ́ mú tíra yẹn rárá ní láti sọ pé kí ni ẹ fẹ́ fi ṣe ẹ̀rí kò yẹ kẹ́ mú tíra yẹn so ìsíra kò ṣe pé insincerity níbi nǹkan tẹ́ ń ṣe ọ̀ kò ṣe pé kí ni ẹwà sincere ṣùgbọ́n ẹ̀ ní fàátù ìtìlá àìsẹ́ ìsọ ń pa rẹ̀ ní ẹ̀mọ́ mọ́ọ̀tì ń pa ìkànnì méjèèjì ni tí wọ́n ń fa ọ̀bá ìní àwọn ọ̀rọ̀ tán sọ yìí tẹ́ ẹ̀ wá kó tiẹ̀ fáwọn èèyàn kẹbi bọ́ǹkì ẹ̀ kẹ nọ́ọ̀tì àwọn ọ̀rọ̀ yẹn ni sọ ìyẹn ni ó ṣe oníṣìṣẹ́ rí ti ní nǹkan tẹ́ fáwọn ọ̀bá yìí sọ nǹkan sí pé àsìn ìtìlá yìí lórí iṣu tẹ́ ní tábù yìí tó ẹ̀ òkèrè tẹ́bá wá mọ̀ tẹ́ ẹ̀kọ́ tiẹ̀ oṣù kìíní ìsìn ṣe é sì so this early expect irú ẹ̀mí tí mo mọ̀ pé intern pọ́ọ̀tì ó ṣẹ́kù kí n gbà nǹkan tẹ́ ń sọ lọ́wọ́ yìí early expect yẹ tí ó tẹ́ ń pọ́ọ̀tì ní ẹni tó kọ́ ọ̀tá àwọn ìkọ́ àmì lára ọ̀tún láwọn òrùdúró sọ̀tíyà lórí àwọn ikọ̀ àmì so bóò ni wọ́n ṣe gbàǹkà ẹ lọ́wọ́ yìí ẹ̀tún kó ti ùtẹ́bí náà ni gbádùn ùtẹ́bí ẹ̀kọ́ ti orin gbádùn ùtẹ́bí tó yí pé ó dídí kọ̀mpóòsì orin àwọn more than 15 years back ẹ̀tún akó ti púpọ̀ wọ́n tẹ́ ń sọ yìí ni àwọn nǹkan bá kọ ifá ìfarabalẹ̀ àárín àwọn táwọn kàkún iṣu náà ẹ́ òun làwọn sọ ń parẹ̀ kí ni wá gbé tíra àwọn kẹgbẹ lọ sí outside ibi tán gbà lóró ni bákan méjì ni ìṣúra kò ṣe pé ẹ mọ position wọn lórí ìwọ́n sòtó túmọ̀ sí pé ètì náà tẹ́ ń pariwo yẹn ní àsìkò sí ọkùnṣe pé ẹ mọ̀ ṣùgbọ́n ẹ mọ̀ mọ̀ dọwọ́ bò ó tó túmọ̀ sí pé kí yẹn ni àbòsí ni ọmọ bí sọ wípé ká gbìyànjú kájẹ́lì tó ṣe wípé yóò wà truthful níbi àwọn quotations wa truthfulness kò fẹ́ sí ibi quotation yìí ìṣòdodo sí ibi àwọn nǹkan tẹ́ ń lò ìṣẹ́dà kó ṣe pé deliberately àbí ẹ̀ ń ṣe based lórí kíni kí látún ètìlá lórí àwọn nǹkan tí ẹlẹ́mọ̀ ń parẹ́ lórí àwọn nǹkan tí ẹlẹ́mọ̀ ń parẹ́ so eléyìí ó bà nínú jẹ́ púpọ̀ ni náà lára àwọn nǹkan tí ó túnmọ̀ lẹ̀ sẹ́lẹ̀ ìsáìdì kan ni sáìdì kejì ó ní ọ̀rọ̀ sáláfí 1990 tẹ́ ń sọ ọ̀rọ̀ yẹn ni ó ń máa ń ṣèyàn bákan bákan sáláfí 1990 bó lẹ ṣe kọ́ yẹn bó lẹ ti rí àti sọ́ọ̀sọ́ọ̀sọ́ náà yìí ogun iraki àti kuwait ṣẹlẹ̀ saddam invade iraq ó invade kuwait rádà saddam ó invade kuwait ní august 1990 ìlú onílùú saddam ẹni tó gbé lórí iraq ó invade invade kuwait ìlú onílù ó fẹ́ gba àmà ti tiẹ̀ títí ò títà bí ṣùgbọ́n ní pẹ́yìn ló sọ̀pọ́tì ẹ̀ lẹ́mi ló ṣe sọ̀pọ́tì ẹ̀ báwọn ló ṣe sọ̀pọ́tì ẹ̀ àwọn èèyàn sọ̀pọ́tì tí Saddam Hussein ṣe pẹ̀lú invasion Kuwait tó fẹ́ annex ilẹ̀ rẹ̀ ó fẹ́ gbalẹ̀ rẹ̀ mọ́ ti tiẹ̀ inú Saudi náà dùn sí so Saddam Hussein o pe àwọn èèyàn jọ àwọn àfáà sí Iraki eléyìí mo ti sọ ọ̀rọ̀ Qaradawi tó sọ nínú tírà rẹ̀ ní Ibn al-Qaryat wal-Kuttab mo kà á jáde láti jẹ́ kí a mọ̀ nǹkan yìí ọ̀rọ̀ ti tẹ́ni ọ̀rọ̀ ni kò ń ṣe àwáwí kan àbí nǹkan kan ó ní Qardawi sọ nínú tíra rẹ̀ Ibn al-Qaryah wal-Kutab volume 4 tabawo kabi page 627 uh, 26 láti 627 ó ní hadathul ahdaf ghazwul kuwait hadathul ahdaf ghazwul kuwait غزو صدام لدولة الكويت so wọ́n sọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ yẹn lọ wọ́n ni wata atof الناس مع الكويتيين الذين أمسوا ما بين عشية ودعاها فقراها بعد غنى خائفين بعد أمن so ó ní àwọn èèyàn wọ́n ta àtọ́fà wọ́n sympathize pẹ̀lú àwọn Kuwaitis àwọn ará kuwait alẹ́dínà amfáwó máa bẹ́ ìnà àṣíyà tán wájú àá àwọn tó ṣe pé lọ́sàn kan òru kan bí ò bá ṣe máa sọ wọ́n di fòkọ́rá wọ́n di tálíkà báadà zina lẹ́yìn ìgbà tó ṣe pé wọ́n ti ní ọ̀rọ̀ khaifina báadà amni wọ́n jẹ́ni tí ó dé ní ìbẹ̀rù lẹ́yìn fọ̀kànbalẹ̀ sa ìfihìnà fil arj báadà àìṣẹ́ ti síà ẹni tó ṣe wípé wọ́n rìn káàkiri ilẹ̀ káàkiri orí ilẹ̀ lẹ́yìn ìgbà tó ṣe wípé wọ́n ti ní ayé tó gbáyè tàbí ìsìjàyé tó gbáyè warrazat filkusur walfilat tó ṣe pé wọ́n jayé ní àwọn palaces ní àwọn villas hatta kana saiku misri ìrànrọ́kì bàbá wahidun min aula ibi tí òṣì wọ́n dé ní àsìkò gbà yẹn tí àwọn dé lásìkò gbà yẹn ọmọ Egypt tó ń wa taxi ní Kuwait lápèjúwe àbí ní ìlú míì bí a ní irú kọ́tọ̀rù lápèjúwe nísìnyí ibi tí àwọn èèyàn fọ́n tí àwọn ará Kuwait fọ́n káàkiri tí ọmọ Egypt kan bá fi lè gbé ọmọ Kuwait kan rọ́pọ̀ ọ̀dọ̀ kọ̀dọ̀dọ̀ mínú àjẹrẹ̀ onígbò mọ́tò lọ́wọ́ ẹ̀ وقد حدث أن سافر قطري ووقع له ذلك قرضوني قطري كتي تشابو تيمو كبيرة شلفيني وأبى السائق آه أن يتناول من أشياء. أو yẹn أكو kọ̀ kò وقال له lọ́wọ́ rẹ̀ wàkọ́ọ̀lá láwú alásùlù ìkọ̀wà nẹ́nà ما rẹ̀ ana musharikukum mihnatakum káwọn náà lè bá yín pín níbi àdánwò tẹ́ ń bá yìí ọ̀kọ́lọ́lá òrọ́ọ̀kì pásẹ́njà wọn sọ fún wípé ana lastu kuwaitiya ana qatari èmi ò kí ń ṣe kùwétí ní ṣọmọ kùwétí kọtọrí ni mí láti kí láfẹ́ lòmí eléyìí o ní pé ibi tí ìyà jẹ àwọn ará kùwétí dégbà ẹ̀ látara invasion Saddam Hussein lórí kùwétí Saudi sympathize pẹ̀lú ẹ̀ pẹ̀lú Kuwaiti at the same time Saudi gan náà bẹ̀rù ipe ìtí Saddam threatening yóò padà dọ́dọ̀ àwọn àwọn òdẹ̀ ní agbára àti kojú ẹni yìí torí pé Saddam Hussein yìí ọmọṣẹ́ Amẹ́ríkà ni ọmọṣẹ́ Amẹ́ríkà ni àwọn weapons tí ó fi fáyìrá àlèjà ní early 80s wọ late eighties ní amẹ́ríkà ló supply láwọn weapons yẹn saudi ò lè kojú rẹ̀ so eléyìí wọ́n ṣe meeting, lórí rẹ̀ so mi yìí fẹ́ waste àsìkò púpọ̀ lórí kíkà mo ti kà á tẹ́lẹ̀ náà that is simple al-qaryati wal-kutab volume four thirty nǹkan ti page six twenty seven six twenty eight kàmàkà lọ bẹ́ẹ̀ ni so wọ́n sọ ní page six twenty nine. Ah, ní page 629 eh, mo ń tẹ́ láti fẹ́ gé kúrú òní so wọ́n ní وفي آخر مؤتمر عقده شارك في عدد كبير من علماء الأمة منه شيخنا شيخ الغزالي Saddam Wallo organized the conference eh? so last conference to so organize Qardawi ní ṣéèkì àwọn tó ń ṣe al-Ghazali Muhammad Ghazali ó participate ń bẹ̀ wọ Abdullahi Ansari bákan náà ṣéèkì Abdullahi Ansari ní kọ́tọ̀ láti kọ́tọ̀ náà participate ń bẹ̀ bákan náà wọ́n màtàwọn míì náà وقد حرص على أن يجتمع بالشيخ الغزالي صدام حسين ó ṣe ojú kòkòrò láti lè ní mítíìnì pẹ̀lú Ghazali kọ́bla sáfà ní ṣíwájú kí Ghazali tó travel ìṣìmá àǹkàṣọ̀n ní special meeting tọ́ọ̀lá ní múdẹ́ ti sàátẹ́yìn ìgbà tán jòkó mítíìnì yẹn ìkan bí two hours ni wọ́n lò wọ́ta àkàrà tọ́ ìrọ̀tù lẹ́kì tó kí lùhù pléènì tó máa gbé Ghazali ó ṣe kí ni ó wá dìlé hátà ẹ̀ǹtẹ́yà ìṣìmá àǹkàṣọ̀n títí tí mítíǹgì tí Saddam ní pẹ̀lú Ghazali fi parí waqala Sheikh Ghazali Sheikh Ghazali sọ pé yabdu anna ar-rajula taghayyara wa subhana muqallibi al-qulub Qaradawi ní Ghazali sọ pé ah ó dàbẹ̀ ní fọ́kùnrin ti change o that is Saddam níbi àkídà burúkú tán mọ̀ọ́mọ̀ àkídà bá tó ṣe wípé òfin ẹ̀sìn wọn kà kún òfin back party òun ni tán kà kún so ọ̀rọ̀ Qaradawi ilé tí mo ká yóò bí Gazali náà ṣe fíl fún àtàwọn míì náà so Qaradawi wọ́n sọ wípé wà Ahmadullah ó ní èmi àti mo ti fọ́ bí láìsù mélòó kan ó ní wà Ahmadullah ni mo ń dúpẹ́ fọ́lọ́ anílà bushari fi ṣe mi náà ipe mi ò participate níbi mítìnì conference tó pè yẹn ní ó ń tẹ́ láti sọ reason tó ń wò fi participate وقد رأيت أكثر من مرة wọ́n ti invite me more than once lè mọ̀ tàmàrà Saddam sáwọn conferences tí Saddam máa ń pè wà aláhàláyá ti dáwà àṣẹ̀tìrù Iraq fi Qatar ó ní ẹni tó jẹ́ ambassador uh, Iraq ní Qatar ó try láti pressurize mi ó insist lórí pé kí n ṣáà wá wàlá kí ni tàdártù wà àṣàràtù alẹ́ ìtìdára ó ní èmi mo try láti give excuse mo lè insist lórí excuse mi وكم يقول في العراق هناك علمان فقط لم يستجيب لدعوة العراق أن وانصني عراقي إذا فهمت ترى نيو جكوي دعوة عراق أو دعوة صدام بدعوة صدام أبو الحسن الندوي في الهند أبو الحسن الندوي في إنديا ويوسف القرضاوي في قطر أخي يوسف القرضاوي في قطر وذلك من فضل الله علينا وعلى الناس ẹ̀wùn kan tí Kọ̀rọ̀dọ́rí sọ Saddam Hussein nígbà tó òun náà tó invade òun gẹ́gẹ́ fún rẹ̀ ṣe kọ́nfẹ́ǹsì táwọn àfáà lóríṣiríṣi tí wọ́n participate mẹ́ Ghazali participate ìjòkó tí pé Saddam ní pẹ̀lú Muhammad Ghazali ìjòkó yẹn gbà tí Ghazali ó parí ìjòkó pẹ̀lú Saddam Gazali láti mọ́ sọ fún àwọn bí kọ̀rọ̀dọ́lù àpò pé ọkùnrin ti change o wọ́n ṣe bá ṣe mọ̀ ọ́ tẹ́lẹ̀ sọ̀tàbù ṣọ̀rọ̀ nǹkan tó láti àwọn èèyàn lè sympathize pẹ̀lú ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀mí ẹ̀sìn ìkẹkàn ló fi ṣe bọ̀kọ̀dọ́rí lòun ò lọ kọ̀dọ́rí lòun ò lọ this same conference sọ pé kọ̀dọ́rí ní àwọn náà sọ bó ṣe lè sùsù láti rúdà wọ̀ núùrù ìkan ọdíò eh, 641 da masis 49 kàkàmára wọn ni wọ́n ní tábà pé àwọn àwọn òní lọ torí pé àwọn rí pé ẹni yẹn ni alábòsí ni ẹni tó ṣe pé kí ni alábòsí ẹni tí ẹ̀sìn dàrúmọ́ lọ́wọ́ ni so bí fi ṣe pé ṣe kàlùbá ní rí pókè wọ́n ń pè wọ́n láti wá fi bùtírẹ́sì in tó ṣe so Pardori ó ń tẹ̀síwájú nípa ọ̀rọ̀ yìí ni náà lára nǹkan tó sọ tàbábọ́ sí page 632 eh, tàbábọ́ sí page 632 ó ní mádàmà ṣe ríyà fi ṣe anabil american ṣe ó tọ́ ẹgbó lẹ́bùn wo ló fi tọ́ tó ipé kí a ah, awara lọ́wọ́ pẹ̀lú àwọn Americans ni وكانت نقطة الخلاف الأساسية هي مدى مشروعية الاستعانة بالأجانب من غير المسلمين كالأمريكان وولفائهم ومن كتي أموافات وكل لوري ونبولو شططو bóòló ṣe tọ́ sí pé kí a máa wá ràn lọ́wọ́ àwọn tanjára àta tán ṣe mùsùlùmí bí amẹ́ríkà àtàwọn aláìṣe wọ̀kúntù ma ìjẹmá anil mushariki ó ní ẹni àtàwọn kama musharikun na takawa ẹ̀rùnbàwà min adal amri níbi eléyìí àyẹ́kúrú díyàrá náà káwọn amẹ́ríkà àtàwọn aláìṣe kama wọlúwa fàlàyà kùrùjùmí náà wọ́n ìpé tó máa wọ̀ wọn ní jáde mọ́ bákanáà wọ́n ìtàṣàbású bil bàkọ́ ife ardina wọ́n wà ṣe kìíní wọ́n jòkó sí ilẹ̀ wa tán ní kúrò mẹ́ wala namliku an nuharibahum àdẹ̀ ní agbára láti bá àwọn ni wọ́n ràn wá lọ́wọ́ níbi ogun wa wà ó múlẹ̀ dínà yamlikuna kulla wasa'il quwwa àwọn náà ní gbogbo míṣì agbára wa adawatiha àti àwọn nǹkan agbára fal'aula an yata'awana al-arab wal muslimun ba'duhum ma'a ba'dihim èyí tí ó dájú òun náà ni kí àwọn mùsùlùmí tọ́jẹ́ lárúbáwá kí wọ́n kọpẹ́tì pẹ̀lú ara wọn li muqawamati hadha láti lè gbógun ti ìkọjá àlà yìí wọ́tọ́rọ̀dì yìí bákaná láti lè lé dànù wà tàhírí kòwétì ní ìrẹ̀ yìí bákaná láti lè liberate kòwétì níbi iná rẹ̀ àbí aburú rẹ̀ wọ́kọ́lá ìkọ̀ ìlú àwọn kan sọ ipe ìnáhàbà ìkọ̀rọ̀kùn fìlkọ̀yà ni wọ́n ní eléyìí bí ìgbà tẹ́yẹ kan ní àti ọkẹ́rì sínú imagination ni fàjẹ́ṣù Saddam ọmọgun Saddam haithu àdádùhù wà tààdù tàbáníkàwò òǹkà rẹ̀ ní àti tààbẹ̀ ní àwọn nǹkan ogun rẹ̀ wàṣíláhùhù wàtẹ̀dìríbù àti weapons rẹ̀ ní àti training rẹ̀ لا يمكن أن تحاربه جيوش عربية أو إسلامية أو موجود في الأربعة أبيت إسلام وليباجة لا يستطيع محاربته إلا أمريكا أمريكا بكل ليباجة وقد اختلف الفقهاء في جواز الاستعانة بالكفار في الحروب أنه موافا أنه كلور كشع لوارا لو أو كفيرين بيوجو وأجاز أكثر من الاستعانة بهم إذا كانوا مؤتمنين èyí tó pọ̀ jù àwọn àfá wọ́n ní a lè wárán lọ́wọ́ pẹ̀lú wọn sọmájẹ́ni tó ṣe wípé wọ́n ṣe fọkàntán ọ̀kánà rọ́dù alazalika lè anna hada fi isti'ana bil kafir al kafir la fi isti'ana ti ìwà ìrànlọ́wọ́ pẹ̀lú kèfèrí òun ni kó ṣe pé ìwọ ni ló lágbára wàyá ti wọ àwọn ìlàkì òun kan wà kún ẹ lọ́wọ́ ni amàlùwà kí òun náà fọwọ́ àjìnàbíyà wọ agbára wọ wọn náà òun ń pàṣẹ òun fọwọ́ lẹ́rí ilé ẹ̀dì kúlù ṣe fọlùwà kí asùn wákìlì ni pé òun ni ìpìlẹ̀ wọ̀nánù ìfọ́rù àwàlá kẹsùn tàbí àwàlá wá kún lọ́wọ́ òun gẹ́gẹ́ ló níjà wọ̀lẹ́bí ẹ̀sọ̀ inú bí na wọlá sinánù lẹ́rínà lọ́sọ̀ inú rí òun ló wà nà lọ́wọ́ pẹ̀lú wa òun ṣàwàlá ń wáyé nà lọ́wọ́ pẹ̀lú ẹ ọ̀rọ̀ kọ̀dọ́rí tó sọ mo ti ka wọn kìíní ìtẹ́lẹ̀ kuwaiti iraki káwọn eh, àfáà pín lórí ẹnu ṣẹ́kàlà láyé àríwá àmọ́tòlá àwọn ò gba position saudi wọ́n dẹ̀ lé lórí ẹ̀ náà ṣùgbọ́n pẹ̀lú gbogbo eléyìí ọ̀nà táwọn sáfà àwọn alí fi tẹ́ẹ̀kì ẹ̀kọ́ ni Sheikh Albani fi tẹ́ẹ̀kì ẹ̀ Sheikh Albani sì ní good rapport pẹ̀lú àwọn ṣegun bá dàpọ̀ mọ́ra wọn ni eh, wọ́n sì ní good rapport pẹ̀lú gbogbo àwọn ṣẹ́gun mùsùlùmí náà rahmatullah hátà ṣe gbọ́rọ̀ bí wọ́n ní good rapport pẹ̀lú wọn ní unlike n táwọn sábà wà ní àǹpò tí wọ́n ṣe so nítorí àsìkò kí n tún fò sí nǹkan bí page 634 wọ́n ní mọ́ kífú ba'di ulama ìṣòríyá almudad lilfi'ana position àwọn àfáà kan ní Saudi tó tako ìwárànlọ́wọ́ Amẹ́ríkà wàkánìtì náà kàfíyà tí ulama ìṣòríyá wọ́n láwọn kan wọ́n ń bẹnú àwọn afá àsàórí kọ̀dí takọ́dá mọ́kí fanmọ́lọ́ tẹ̀lé àbẹ̀lẹ̀ ìtìjà àwọn òṣọ̀pọ̀tì kìí mọ̀árídọ̀tán lè mọ̀kọ̀rọ̀rá ti àbẹ̀lẹ̀ mọ̀tánà so conference tí wọ́n pè tí ìjọba àsàórí pé àwọn afá alágbàáyé sí àwọn fí àì gúúpù àwọn tako in tó jẹ́ resolutions fún conference yẹn alẹ́dì kánà rárá sí mọ́mlaka sheikh abdulaziz bin baz ẹni tó ẹ̀dì kọ́nfẹ́ǹsì yẹn òun náà ni ẹni tó jẹ́ mufti mamlaka sheikh abdulaziz bin baz wà lára sí àwòlá ilẹ̀ ulama al-mu'arridin ẹni tó dẹ̀ ń bẹ ní forefront àwọn tán takọ àwọn tán ẹ̀dì kọ́nfẹ́ǹsì yìí òun ni sheikh dr safal hawali orí safal hawali alẹ́dì أعد دراسة قيمة قرضين أطل فيها دراسة صدي تشكي وجان كتي أولين كنو حول موضوع نقطة topic بين فيها أن أمريكا هي التي خططت لهذا الأمر تشرع ينبعي أمريكا òun ni ó pláàni nǹkan yìí àti sòun ló dẹ Sàdámù من Kuwait ó rẹ̀ ti ṣàlàyé fún tẹ́lẹ̀ wà jahazat ó ti fún ní nǹkan jà quwwat al-intishar as-sari wa kana Saddam wa kana Saddam adataha fi tanfidh mukhattatiha min haythu la yadri amẹ́ríkà ti pèpè àwọn nǹkan jà fún kẹrì ó kàn lo Saddam láti lè fi execute plan ẹni láyé tó ń wò tí mọ̀ study psychology Saddam wastaghallat tumuhati America see the opportunity ipe Saddam ní òun náà ó ní ẹ̀mí tó gùn that is ó ní ẹni tó ní wọ́bíà tó lọ́kànjúà ní fi tàkíkì adáfíà láti lè fi actualize in tó ń fẹ́ actualize yẹn tí America fi actualize fi sọ ìtọ́rọ̀ ti ẹlẹ́lẹ́mí tọ́kàn láti lè jẹ gàbá lórí gulf area yẹn ni so eléyìí ọ̀rọ̀ tí kọ̀rọ̀dọ́rí tí ó ń sọ eléyìí ó ní àhàmíyàtò jami bin al-ilmi shari wa fiti siyasi pàtàkì ìkọ́ ìmọ̀ ẹ̀sìn jọ bákan náà àti àgbóyé politics fọ́hábì mọ́kànmù yìí ma ó ní fọ́hábì mọ́kànmù yìí mẹ́lẹ́ ìpọ́ǹtì tó pàtàkì تسجل لإخواننا من شباب العلماء تشكم وريسا فواما ودوانا وفا أتيا ولكتي والدعاة المملكة أتيا ولكتني مملكة الذين جمعوا إلى العلم الشرعي الفقه السياسي àwọn tó ṣe pé wọ́n tún kójọ fíkíù síyásí àgbọ́yé politics in addition to kíni ìmọ̀ ṣẹ̀ríà ọ̀wákọ̀ fún mọ́kí pẹ̀lú mọ̀ àárọ̀dọ̀ kan wá gbogbo bí opposition لسياسة الحكومة against kini policy ìjọba wa siyasat kibar al-mashayikh àti policy àgbà àwọn àgbàfà fa ayyahum Allah wa jazaa'um khaira kolon ba ki wa a ki wọ́n ko ba yi wọ́n ko ba wa san ile san dada àwọn náà ni al-hawali wal auda wal qarni wal umar àwọn mẹ́rin tó dárúkọ nan pè ní mashayikh sa'wa ní 90s wa ikhwan wa ikhwanum àti àwọn ọmọ ya wọn الذين وضعوا في القائمة السوداء وجرى لهم بعد ذلك ما جرى من محن ندعو الله أن تكون, أن تكون في ميزان ميزانهم آه حسنات ودرجات so Qardawi ni ó ní àtúndẹ́gbẹ́ kó para rí tó ké position àwọn sáfà wá ní àbí ìkọ̀kọ̀ position wọn ni ó correct mọ́kílọ́fẹ́ lómi lé kọ̀dọ́rí gangan fún rẹ̀ níbi ìjòkó yẹn ní èyí tó mú òun náà ní ipe nǹkan yìí ní àwọn bá bẹ́ẹ̀ ní torí situation tó ṣe pé kí ni àwọn ti bára àwọn so àwọn àgbà bẹ́ẹ̀ so eléyìí àwọn kan tí mo ti kàsẹ́yìn ni so lára ọ̀kan tó kí kọ̀dọ́rí sọ síwájú so, الاستعانة بالكفار للضرورة واستمر النقاش طويلا في ذلك لكن الذي حسم النزاع هو قوله قال àwọn èèyàn fàáfà fàlá ní ara wọn ṣùgbọ́n nǹkan tí ó padà mú ọ̀rọ̀ yẹn wá sópin òun náà ni pé gbólóhùn táwọn kan sọ pé iná na àmàmà dọ̀rúra ipé làlúrí oúnjẹ wájú wa nísìn lẹ́sọ̀ lánàá kì yàrá ń rírọ àmì option ní àyàfó nìkan ìmà anákbàlà máa wápá ìṣúra ká gbà kí Saddam kó gba Kuwait bẹ́ẹ̀ wọ̀n náà dọ̀bì díẹ̀ Kuwait tágbà pé Kuwait ní kó lọ dáwọ̀lá tàgẹ́dì ìlú wọ̀tílá Saddam náà tí Saddam ní kó gbé ní wọ́n ìmọ̀ anásùbára lè ṣe àmì kúwà ti Amẹ́ríkà àdíká gba ìwárà lọ́wọ́ pẹ̀lú kíni pẹ̀lú agbára Amẹ́ríkà wà úlà fàíyà àti àwọn tí wọ́n jẹ́ aláìsẹ̀ fàíyà wádà ìkúwà ìkọ́dúrà òun nìkan lágbára tó ṣe wípé ó lè ṣekúnmẹ́tì Saddam ọmọdúnnà mọ́mọ̀ dọ̀rúra tàbá ti ń bẹ ní ìwádìí dọ̀rúra ọ̀dọ̀rúrat bí ulmahdurat dọ̀rúrat yóò sọ nǹkan tó jẹ́ nǹkan wọ̀ yóò sọ di nǹkan tí ó já láàlì ọ̀bí adam tásọ̀rọ̀ ráyì inú jawabi sí àná amẹ́ríkà níbi òun ni ráàyí àwọn tí wọ́n láàlè wáyìn lọ́wọ́ amẹ́ríkà ló fi wá borí ala an takhruja fawran min al-mintaqa ba'da inha'i ihtilal al-Kuwait ipe kí ó jáde ọba ti àrí pé wọ́n lè Saddam jáde kúrò Kuwait Amẹ́ríkà náà jáde li annahu amrun mahdhur torí pé nǹkan tó wà fòbídì ní òbí hàbí dọ́rúra lalúrí òun ni ó lè ká sọ́dẹ̀tọ́ o má òbí ẹlẹ́ dọ́rúra in tó wáyé pé lalúrí jẹ́ ká sọ́dẹ̀tọ́ yìí lùkọ́dọ̀ lùkọ́dọ̀ ìhà àgbọ̀rọ̀ jẹ́ kí ó fẹ́ ju bó ti yẹ lọ aláàmì tẹ́kírí ààrẹ rúṣẹ́ ti nọ́dọ̀rí afáàlú kọ̀dọ̀rí ní àti pé ìfẹ́lẹ̀ ìrìnlẹ̀ ní theoretically tó rọrùn ní falakin na sáàbá watan fíìlù èyí tó lè ní láti lè tó ní agbára tó ṣe pé òun ló borí ìhálì àná tí ó rí kó máa lọ wàrṣí ní haifujiti máa lọ parafili tó ti wá so ọ̀rọ̀ kọ̀ọ̀kọ́ wílé léyìí nínú tíra rẹ̀ tí a mọ̀ sí ibn al-qaryati wọ́n kò ta volume 4 mú ní láti 76 27 sàbánkà lọ àárá wọn kawai. sọ́rọ̀ kíkọ̀ọ̀kọ́ wílé ó jẹ́ káwọn èèyàn mọ̀ ọ̀rọ̀ nípa èkìní ìlú so bó ṣe lọ bí àwọn àfá ni wọ́n ṣe sọ̀rọ̀ lórí eléyìí dáwọn àfá pín sí a ní mọ́ kí ìwúṣẹ́ Al-Albani náà ní pé kò tọ́ wọ́n sọ ní ọ̀rọ̀ wọn tí mo sọ sùsùlábìlà wà lóru náà wọ́n ní kápẹ́ Saudi gan invite àwọn fún kọ́nfẹ́ǹsì tí wọ́n ṣe ní Saudi yẹn ni àwọn onílọ̀ ti Saudi náà torípá àwọn rí pé Saudi náà ni àwọn náà ṣe tí ó dáa position ṣe kàrà wálé ni pé bó ti lè wù kó mọ̀ nítorí ẹ kí bó ti lè wù kó rí nítorí ẹ kí Saudi ṣe òun nìkan pé gbogbo àwọn ìlú ìsìláàmù àwọn ìlú lárúbá kan pè wọ́n kán wá jọ dojúkọ Iraq kán wọ́n jẹ́ kí àwọn kèfèrí máa lọ́wọ́ sí torí pé Amẹ́ríkà wọ́n fẹ́ jẹ gàbá lórí ìlú Saudi ni ṣe kàrà wálé nígbà tán lẹ̀ wọ bẹ̀ náà wọ́n bẹ̀rẹ̀ sí ní káàkiri àwọn wọ́n ń gbé kọ́ọ̀sì so àwọn òpóòsì kìíní ẹ bọ́bọ́ ti òpóòsì ẹ̀ tó ná àlápà àwọn àṣegun bá ṣegun fèmí àtàwọn àgbà fáńsà oníṣìdá ọ̀rọ̀ ẹ̀kí táwọn sáfà àwa ní ṣe lẹ́yìn ìgbà táwọn rí pé ìjọba wọn àgbà táwọn sọ nìyí tìrùsọ́fà àwa ní kúrò níbi kọ́nfẹ́rẹ́nsì yẹn ní in tóun padà ń ṣe òun padà insight àwọn ọ̀dọ́ igé sí àwọn tí wọ́n jẹ́ àwọn àfáàgbà àti ìjọba eléyìí ló fa nǹkan tó padà wá ti mọ́lé òun àtàwọn yòókù rẹ̀ tí kò jọ ìdáròkọ bíbẹ̀ ní nǹkan bí 1994 so rẹ́pẹ́ nǹkan bí 99 ọ̀sọ́ náà tó rìlíìsì wọn ni lẹ́yìn bẹ̀rẹ̀ ní ara wọn balẹ̀ tọ́tún flow pẹ̀lú ìjọba kó tó ní pé lẹ́yìn ogun Iraki Eh, eh, eh, invasion Iraq gangan tí Amẹ́ríkà wá ṣe ní 2003 kí ní ẹ̀tún jẹ́ kí kí ni wọ́n máa jí padà díẹ̀díẹ̀ ni ó tún lọ́lẹ̀ so náà àlìkọ́ muslimun kí ni mú kífù ti tí wọ́n gangan Karbari sọ ní page 35 ó ní mú kífù jama'at al-ikhwan al-muslimin ní ẹ̀lẹ́kẹ́ anabil amerikani kí ni mọ́ kí fún àwọn Ikhwan Muslimun níbi invitation allied forces led by America kí ni mọ́ kí fún àwọn Ikhwan nígbà ẹ ní 1990 tán sọ ẹ kí ni mọ́ kí fún Ikhwan Muslimun ní 1990 1991 kí ni position titun wọn Kọ̀rọ̀bọ́rí ní وكانت جماعة الإخوان المسلمين منقسمة في هذا الأمر àwọn ìkwọ́n mùsùlùmí wọ́n pín lórí ọ̀rọ̀ yìí lórí invitation yẹn asọ̀rọ̀ pé sáfàdà wà ní ó sọpọ́tì Salman náà Nasir Umar al-Qarni wọ́n sọpọ́tì Sheikh al-Albani ló sọpọ́tì bọ̀bí Sheikh al-Albani ṣe bá ìjọba Saudi àti àwọn afá Saudi lò kọ́lá àwọn sáfàdà wà ní fi gbá ọdún olóyún pípa Sheikh al-Albani kú tán jáde láyé ní nǹkan 9 years after that 1999 kan jáde láyé rí year yẹn that very year ìjọba Saudi ti ní jaiza maliki faisal wọ́n sì tún fún wọn tí ṣe Ibrahim Shaka lọ bá ṣe kàdà bá ní gbà wá lẹ́yìn tún fún wọn tán lọ bá gbà wá ní àwọn disagree pẹ̀lú ọ̀rọ̀ believe pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀kẹ́ ìṣẹ́lẹ̀ ṣùgbọ́n yóò bá relationship àwọn àti àwọn àgbàfà Saudi kò bá jẹ́ kódà ìgbà tí kàgbà ní gbọ́ ipò sábà wà ní insight àwọn èèyàn against ìjọba against àwọn àfà ṣé kàgbà ní mẹ́ta kó ohun tó ṣe yẹn ká máa ti sọ̀rọ̀ ṣé kàgbà ní padà wá sọ lórí sábà wà ní ní 1418 1418 ṣé kàgbà ní kú 1999 1418 ṣé kàgbà ní padà sọ yí pé kàrìjíyà síríyà òun ni sáfàrà wálé àti kàrìjíyà síríyà òun ni nǹkan tí wọ́n spread yẹn so kí ni dókítà máa sọ nípa ọ̀rọ̀ ṣe Al-Albani nípa sáfàrà wálé tọ́jọ́ share the same position lórí ipe ká máa invite allied forces Sheikh Rabi tẹ́lẹ̀ sọ̀rọ̀ àti àmẹ́sìnẹ́ẹ̀tì Sheikh Rabi kọ tíra àwọn ah, sọ́dún òdúwárí ìdí yìí wọ́n kọ tírà yẹn láti lè fi establish pé wọ́n lè ṣe ìsìnkú ìlkùfàrí position àwọn tako wọ́n tako position sẹ́fẹ́ àwọn ní tako position ṣékẹ̀ Albani bẹ́ẹ̀ náà ni àfá àwọn Muhammad Aman Jami position àwọn kíra tán kọ ní àti àwọn elections tán ṣe èyí tó fi bù trẹ́ẹ̀tì wípé wọ́n lè ṣe ìsìnkú fọ́kíní yàtọ̀ láàrin nǹkan tí ó kọ̀rọ̀ bí kọ sọ́dọ̀ ìdúwàn ìdílé ẹ̀mí tí wọ́n kọ àti àwọn lectures tí Muhammad Amal Jami àti lectures tí Muhammad Amal Jami tí ó ṣe àti conference tí wọ́n organize tí kọ̀rọ̀ ń sọ wípé àwọn tí wọ́n padà lékè nínú ìjòkó yẹn táìrò kọ́fẹ́sì ó kó oríṣiríṣi àwọn èèyàn jọ lágbàáyé hátà àwọn tara Afghanistan wà ń bẹ burhanuddin Rabbani ó wà ń bẹ Kolbuddin Ikmatiyar ó wà ń bẹ eh, eh, eh, sibghatu Mujaddidi ó wà ń bẹ àtàwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà tó ṣe pé wọ́n ń bẹ níbi ìjòkó yẹn Ikmatiyar ó ń bẹ ń bẹ tó ṣe pé odidi mùjọ́lábìnrin tó tóbi báyìí òun ni wọ́n ṣe fún kọ́nfẹ́ǹsì yẹn tó lọ káàkiri nígbà ẹni ní gbogbo àsìkò gbọ́n ẹni wọ́n padà pín àwọn kìíní ẹ̀ síta gbogbo ayé la kà ń gbà yẹ ọ̀rọ̀ tí bàbá àdíyà fi láì gan sọ wọ́n bẹ́ so ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n padà sọ̀pọ́ọ̀tì kìíní ẹ̀ so ṣẹ́kọ̀rọ̀ bí tó bá fi lè kọtíra láti lè sọ ìdájọ́ orí pé a lè invite allied forces so kí wọ́n nìtumọ̀ yẹn ṣe yẹn sọ kí ni position ṣe kọ̀rọ̀ bí fi yàtọ̀ sí nǹkan tí mo bá rí sọ kí ló fi yàtọ̀ sí nǹkan tí fẹ́tàn kan wí sọ kódà lómi sọ mẹ́yẹ rí pé ìyẹn lè wọ́rọ̀ lọ́wọ́ èṣù láti lè ṣe kí láti lè fi gba ọmọ ìyá yẹn tó kọjá àlà lórí yẹn wọ́n ó sọ ìfàbù máka kí ní ẹ̀mù máa rẹ̀ ní ti máka ní lára àwọn tó wà ní kọ́nfẹ́ǹsì ní ìkàrọ́ tí orúkọ ẹni ẹran tó gba eré ìlú sọ́pọ̀tì sọ́ṣẹ́ kọ̀rọ̀ bí ní òun sọ tó ń fíìlì ní ó kọ́ kalẹ̀ afárẹ̀ mọ́mọ́dà máa ń já ní ó sọ tó ń fíìlì ní so gbóò ní à ń ṣe wá separate ṣe kọ̀rọ̀ bí kọ̀ṣẹ̀gùn báàlù tọ́ndọ̀ mú mú kífù kan náà lórí iṣu yẹn whereas ní Sheikh Rabi wọn bá dá asrafa al-hawali until nǹkan bí close to 1430 1430 issue tá à ń sọ yìí sí issue 1411 nìyẹn issue 1411 ọ̀ṣọ́ so wọn bá dá asrafa al until close to 1430 ní 1423 Sheikh Rabi kọtíra pẹ́pẹ́ ni ma'akhiz manhajiyya ala Sheikh Safar al ma'ákìz manhajiyya ala Sheikh Al-Rahawani ní pamphlet báyìí tó fi ṣọ́rọ́dù fún tíra rẹ̀ zọ́ ìrẹ̀tún ìrṣà inú tíra tó ti pé ṣọ́rọ́dù Sheikh Al-Albani bil ìrṣà Sheikh Al-Albani wọ́n sọ ọ̀yà Sheikh Al-Rabi wọ́n sọ ipò òṣèrọ́míwù àwọn àfáà kan bil ìrṣà bẹ́ẹ̀ ni òun dìfẹ́ndì àwọn kan sẹ́kùtù tó dìfẹ́ndì tó kó tinú zọ́ ìrẹ̀tún ìrṣà rẹ̀ ni tó fi sí martaba ibn Taymiyyah tó fi sí martaba eh, eh, Muhammad bin Abdul Wahhab fẹ́t kó bí ẹni tó bú Usman ni ẹni tó ṣe tàwílù sí fàtí ẹni tó yẹ pé oríṣiríṣi àwọn nǹkan tí ó sọ tó jáwọ́ tọ̀wáàbù wọ́n bẹ̀rẹ̀ sí pàwọn nǹkan ẹwà tó sọ ẹni yìí ni ìwọ gbà wípé òun ni ẹni tó ń bẹ lórí ìkí àwọn àfáàgbà tán ṣiṣẹ́ wọ́n ṣe rọ́bùn ní ìrìṣà ìyẹn kí ọmọ akif man ajíyà yìí gbogbo obìnrin náà ní ṣékọ̀rọ̀ bí ó bà dá ààrẹ ni wọ́n kàn ṣe ìgbà pé kí ni èèyàn ṣe rọ́dùn fún ọmọ ẹ̀yà yẹn so lọ́pàá tó fi jẹ́ pé ní nǹkan bí 1411 díẹ̀ about náà ni tí sheik muhammadu ń ṣe rọ́dùn fún sọ́fà àwálí tó ṣe kẹsẹ́ẹ̀tì kan fẹ́ pẹ̀lú lásìlẹ̀ mọ̀gàfàlì yìí kẹsẹ́ẹ̀tì yìí tó ṣe ó gbóná gan sheikh rọ̀bí gbìyànjú àti parí ìjà láàrin Safar Hawali àti sheikh Muhammad bin Hadi al-Madkhali tánikà méjọ ọgẹ ara wọn ọmọ ìyá mi yìí kankan mọ́ra wọn ní àsìkò tẹ́yìn sọ yìí pé wàhálà bẹ̀tẹ́lẹ̀ ń bẹ̀ẹ̀ bẹ̀rẹ̀ léyìí o ẹgbọ́ kírísẹ́tì lásìmọ̀ mọ̀gá fàní ń ṣẹgbọ́ rí ẹ̀yìn tẹ́ so ẹ̀sùn sọ́dọ̀ ìwádìí mùsùlùmí yìí wọ́n fi sọ mọ́kífù títí wọn báwọn ṣe fún báwọn náà ṣe bẹ̀yẹ́ na mọ́kífù wọn nínú mọ̀tàmà ọ̀pọ̀lọpọ̀ àfáàmì náà sọpọ́tì wọn àpọ̀lọ̀ sàlàfíà 1990 ewu 1990 tó wà mẹ́yìn kátọ́gbà dá àsábàrà àwálí close to 1430 that is less than 15 years nísìnyí wọ́n bá dá àsábàrà àwálí less than 15 years òun wọ́n bá dá àsábàrà àwálí Sheikh Al-Albani alayhi wọ́n ti tẹ̀sọ́ sí ní sọ́rọ̀ àwọn alẹ́ nìyí pé kí ni kàrìsí àṣíríyà ó ní nǹkan tó ń ṣe yẹn wọ́n ní tí àwọn rí pé káwọn pè ní ọdíò tó wà ń ta yẹn wọ́n lẹ́yìn kó ṣe má ti fẹ́ǹgì ara ẹnu wọ̀nyí lónìí sìn tẹ́ẹ̀bì lílù pé kí ẹ̀yìn àtàwọn àfáà yẹn dọ̀ wọ́n lẹ́yìn àti àwọn àgbà àfáà yìí wà lójú kan náà ẹ̀ sí lójú kan náà ẹ̀ sí lójú kan náà sọ́dùn wà lórí yìí wọn ó ní í ṣe pẹ̀lú pòsíṣàn títí wọn náà tí ó lè yàtọ̀ tí kò ṣe làwọn ṣe gbọ̀n báyìí kò sí ẹbá kásílẹ̀ wọn bàdá àsábà àwá nínú tíra yẹn ni wọn bàdá àsábà àwá nínú tíra yẹn ma á kí ló mọ̀ nàìjíríà wọn àlàṣẹ ìṣọ́bà àwá ní wọn bàdá rẹ̀ ń bẹ́ àwọn kásán ní àwọn àkàzátù lórí ẹ̀ ni wọ́n mú wá síbẹ̀ yẹn ni it was later ni wọ́n tó bà dáa rẹ̀ yìí àwọn parò sọ̀làfíà 1980 sọ̀làfíà 1980 àwọn mìíràn ní àwọn abẹ́lẹ̀ witness kí lẹ witness ẹ witness ogun báwọn èèyàn ní náà ṣe kí ni bá ṣe ń gbọ́n pa rẹ̀ lágbàáyé báwọn mìíràn ṣe ń gbọ́n pa rẹ̀ lágbàáyé èyí ń bẹ lọ́wọ́ ṣùgbọ́n àwọn kọ́tẹ́ lọ àwọn àfá àwọn ní kìláàfì láàrin ara wọn lórí ẹ̀yìn so ẹwà nǹkan mi sheikh robi pátápá àwálé àti sheikh muhammad bin abáwọn parí ìjà ní the same time ten sọ yìí ẹlọgbọ́n kẹsẹ̀tì lásìkò mọ̀gàfàní tí wọ́n fi tọ́bìṣọ́rọ́ dùn yìí lẹ́tà ni wọ́n fa àwọn méjì papọ̀ ní they about the same time ten sọ yìí náà ni the same time náà ni so dáwọn sọ pé sàlàbíà 1990 nítorí ogun iraq ni ó ti kó gun báàzì ó kó gbogbo àwọn lòhìdán fauzan ó kó gbogbo eléyìí náà sínú yìí torí gbogbo àwọn eléyìí náà lára àwọn tí wọ́n buwọ́lù ni hátà ṣékùnṣe ní ṣékùnṣe ní ọ pẹ́kẹ́ tó débi kọ́nfẹ́ǹsì tí àwọn ṣe ìgbàtọ́ débẹ̀ ni wọ́n láwọn náà wà fáàlẹ̀ lórí tí gun bá wà fáàlẹ̀ lórí káwà ní ṣe kọ̀rọ̀bí nǹkan mí sọ àní dìstọ́ ètò ìṣẹ̀lẹ̀ gbogbo ọgbẹ́ tí mo sọ yìí àwọn fáàkì ni kò sáró sọ ọ̀kan ń bẹ́ àwọn facts tó ń bẹ lọ́dọ̀ àwọn tí wọ́n tó wá involved bóyá àwọn tó jẹ́ pro àbáwọn tó jẹ́ anti àwọn facts wọn ní léyìí tí mo sọ kọ̀rọ̀dọ́wí níṣì lára àwọn tí àgbà tí wọ́n ní bọ́tí tó sọ òní tàǹkà jáde òun náà establish àwọn àfa àpín àwọn kan náà àfa Saudi tọ́bá lọ fíkù jihadi kọ̀bọ́wí ni òun gán sọ ó tún sọ bó ṣe sọ nígbà yìí òwe tún sọ ń bẹ̀ náà tó ṣe pín bẹ̀rẹ̀ òun gán sọ wípé amẹ́ríkà bá pọ̀ tí wọ́n jáde òun gbó mọ̀ bẹ̀ ní fọ́fọ́n táwọn tó ṣe pé wọ́n ṣe kí ni tó wà against amẹ́ríkà ọ̀gbọ́n ìgbọ́n fún rẹ̀ eléyìí na mọ́kìbù jama'atul ikhwan muslimin ká continue sí page 235 position àwọn ìkwọ́n mùsùlùmí middle east ana bil american níbi ìwárán lọ́wọ́ amẹ́ríkà wọ̀kánà jama'atu ìkwọ́n mùsùlùmí munqasima fi adal amr àwọn ìkwọ́n mùsùlùmí wọn pín lórí فمن من حضر هذا المؤتمر هم بين وين تو attend the conference وإن كان له بعض تحفظ على بعض قراراته bó ti ẹ̀jẹ́ pé ó ní àwọn nípa àwọn tó jẹ́ resolutions conference bẹ́yìnà sheikh mannaul qattan lára wọn ni mannaul qattan wá mannaul qattan olólórí àwọn ikhwan ní saudi àwọn banayiyun olórí wọn ni àwọn sururiyun wọn ni muhammad surur zain al-abidin òun la sọ fún wa pé muhammad surur zain al-abidin ó lẹ́ni tó ṣe tán fi léun kúrò saudi mannaul qattan gbogbo ilé tí mo sọ ìfáàkì ní fídíò ẹ wà Muhammad suru zain abidi ó láwọn tó sọ wọn ní sùúrù rí yún àwọn ìkwánù gẹ́gẹ́ fẹ́rù yóò rọ̀pọ̀ bí àwọn sàràfí yún náà kún wọn sùúrù rí láà àwọn ìkwánù gẹ́gẹ́ ni wọ́n kún wọn sùúrù rí yún Muhammad suru bẹ́ẹ̀ sọ pé ẹni tó ṣiṣẹ́ fi léwu وأتندي مؤتمر وإن كان له بعض تحفظي على بعض قراراته قلني أول ريزافيشنز كوكا لوري أو ريزولوشنز بينهم الشيخ منال القطان ترى منال القطان هو والشيخ عبد المجيد الزنداني فكان المجيد الزنداني في اليمن ها والدكتور آه الحبر زردائي ذاك هو الشيخ عبد الله المطوي عبد الله متوي اللي تون بي اخوان هو كويتي نيه كان تون بي اخوان هو كويتي والفقير اليه تعالى دين اتونا ترى تو اتندني دوانا وتحفظاتي كما اذكر من المشاركين الدكتور نجم نجم الدين اربكان فكنا نجم الدين اربكان وقال ètò àmì Erdogan níbi politics wà aglabul ikhwan wọ́n ní tó pọ̀ jù nínú àwọn ikhwan kánú mu'aridin bi shiddati kánú mu'aridin bi shiddati àti wọ́n sọpọ́tì ilé isti'anati bil amerikani ikú táwọn rọ̀ lọ́wọ́ amẹ́ríkà wọ́n sọpọ́tì ẹ̀ ìṣídà that is not opposed here وأن هذا الشر على العرب والمسلمين وأن يلي أبرو له جفوا والأرواة والمسلمين وإن كان الجميع يعارض غزو الكويت فده يقولوا ناني وصفاتي في إراكي شيء ضد الكويت لهم وينجد بطلا فقوتا كريستايزه ويطالب صدام بالجلاء الفوري عن الكويت فده نكي صدام فكر الكويت sọlẹ̀ àmàrí ní page 635 uh, volume 4 tíra ti a masu ibn al-qaryati wal kutab sọlẹ̀ yìí ní sìhálà wal ba'th al-ilmi ọ̀rọ̀kọ̀ zọ́yìnlá sọ́yìn àwọn olùsọ̀pọ̀t ó ní aglabul ikhwan aglabul ikhwan mustawọ̀ ikhwan olùsọ̀pọ̀t so ní sí ikhwan tako invitation of allied forces led by America so ó túnmọ̀ sí pé ìkwọ́n àti Saudi ìdíkẹ́tì ọmọ pín gàrí yìí so ká ní pé wọn sọpọ́tì irú àwọn ṣékà ìbáyé ò ṣe sọpọ́tì ni ó tẹ ní sí tó lẹ́ra bá mọ́ bẹ̀rún rárá ìyìn tó wá ń ṣe pẹ̀lú àwọn sáfàrà wálé àǹkó òníkànmọ́ instigate àwọn ọ̀dọ́ àwọn ṣe bá against àwọn olórí against àwọn afá ma járánkà àwọn afá ibi tí tó bí iṣu gangan eléyìí olùpọ̀ tó jẹ́ pé Turki Al-Faisal ẹni tó wà lórí tó wà bíi kíni intelligence àwọn Saudi tẹ́lẹ̀ yìí ó sọ ó ní gbogbo orú àwọn Rashid Ghanushi nǹkan kàmára wọn Yusuf Nada tó jẹ́ bíi ẹni tó wà wọn mọ̀ pé ní minister of finance of àwọn ìkọ́ ànù gbogbo ọ̀nà wọn bá ṣe mítìnì wọ́n dẹ̀ promise àwọn dáadáa ṣùgbọ́n gbà tí wọ́n padà tún dé iraki lọ́dọ̀ sọ̀dáàmù ní ọ̀tọ̀ ní nǹkan sọ wọ́n tún tán ní against àwọn ṣé ó di pé kí ni wọ́n insight àwọn èèyàn against àwọn òní turkey fẹ́sọ̀lù bí sọ pé ọ̀dàlẹ̀ ni wọ́n ọ̀dàlẹ̀ ni wọ́n so àwọn nǹkan tó kásù àwọn ilé yìí nìyí náà gbogbo ẹwà ń bẹ ẹ̀yìn tó ṣẹlẹ̀ ẹwà ń bẹ gbàtọ́ yìí tó bóyá ẹ̀mọ́ ọ̀tọ̀ sẹ́ẹ̀dì káàkiri ṣe bí nǹkan tó ní ṣe pẹ̀lú jámíà ilẹ̀ òun ní tẹ́ mọ̀ àwọn tí wọ́n wà involved tó pàṣẹ ọ̀rọ̀ kọ̀ọ̀gbọ́n là ń sọ yìí ọ̀rọ̀ túkú ìfẹ́sọ̀ yìí ọ̀rọ̀ kílórúkọ bombard ni ọ̀rọ̀ eléyìí ni ọ̀rọ̀ rọ̀bí ni gbogbo àwọn tó wà involved ọ̀rọ̀ wọn là ń ka yìí sókè ọ̀kan máa sọ fún wa pé òun wà ń bẹ̀ òun wà ń bẹ̀ ẹ̀yìn tó ṣẹlẹ̀ lédi wa èyí tó ṣe kìíní kan tó bá ṣẹlẹ̀ lójú yìí níṣẹ́ èyí bá wọn participate nínú àwọn conferences yìí ni àwọn tó kọ nǹkan òun nílé yìí ọ̀rọ̀ sọ́fọ̀rọ̀ àwa ní wà nílẹ̀ dáadáa so ṣàgbọ̀tí tó ń jẹ́ sàlàfíà 1990 if àtọ̀ tó wà fún pé sàlàfíà 1990 làwọn ọ̀dọ́ tí wọ́n dá wàhálà lẹ̀ 1990 pẹ̀lú ọ̀rọ̀ pé wọ́n invite Amẹ́ríkà láti lè wá sọ́pọ́tì uh, Kuwait mọ́ Saudi kí Iraq mọ́ bà gba kí Saddam mọ́ bà gba ìlú yìí àwọn afáde pín àwọn kan sọ́pọ́tì àwọn kan ò sọ́pọ́tì àwọn tí ó sọ́pọ́tì àwọn kan fi àṣejù kún ti tiwọn bí sáfàrà wálé àti àwọn akẹgbẹ́ rẹ̀ ní gbogbo àtàǹsọ yìí ní ṣe ìsáfàrà wálé bí 70 thereabouts 9 so éjì rẹ̀ nígbà ẹ̀ ní under forty àbí nǹkan ló yí wà. so àwọn nǹkan yìí tó ní kò sí tó ní jẹ́ sọ̀rọ̀ àti àfọ́jú ẹ̀ eh, nineteen ninety ẹni tí ẹ̀dà ọ̀rọ̀ ṣèkọ̀rọ̀ bí tẹ pátá ń sọ ni ṣèkọ̀rọ̀ bí wọ́n ní mọ́kìfù nígbà yẹn máa mí náà ṣe ni fine wọ́n láwọn òrùdú tí wọ́n ṣe fún àwọn alkwan mùsùlùmí wọ́n láwọn òrùdú tí wọ́n ṣe fún àwọn alkwan mùsùlùmí jẹ́rẹ̀ kéṣì ọ̀tọ̀ nìyẹn gbogbo àwọn ọba bú bá fún ẹ̀rẹ́ para ṣe rùdúdù fún wọn hmm? gbogbo àwọn ṣe kòrò ìdáàmì náà mẹ́ padà ṣe rùdúdù ṣe fọ́ọ̀rán ṣe kalabaj ọpapọ̀ kan ṣe rí àwọn àlébọ̀ àwọn ẹ̀kọ́ ànù àti pé kí ni ipò agbára náà wá wọn máì láti dojú ìjọba bolẹ̀ bí bàbá sọ èmi ṣe sọ ilé yìí ni nǹkan táwọn èèyàn rí nìí so òun ṣe àwọn nǹkan tí dọ̀tọ́rù sọ rárá then ní ìparí time ti lọ àwọn nǹkan tó tíkà wà jáde mo ti sọ iná láì mọ́ iye ìgbà ó ní àwọn post tí Abu Mazida tó ń kọ nípa Saudi nígbàtí ìjù ṣẹlẹ̀ láàrin Saudi àti Ikhwani ìjọba Saudi ṣì ń ṣe ìdọ́ta rẹ̀ àbí relationship pẹ̀lú ìkùnwánu wọ́n ṣe ń pàṣẹ ẹ̀ by 2002 alamiru naif wọ́n sọ níbi interview tí uh, magazine àfíàsà kò tí àtẹ́ṣe fún wọn nípa pé àwọn àlùfáà mùsùlùmí náà wọ́n wẹ́kọ̀mù àwọn accommodate wọn fún wọn sí skul fún wọn tó ríṣìíṣìí ṣùgbọ́n para jàǹbá wọn that is pẹ̀lú ìṣẹ̀lẹ̀ Kuwait mọ́ Saudi mọ́ Iraki then mọ́ ṣe ń padà instigate àwọn ọmọ àwọn against àwọn eléyìí lẹ́nu interview Al-Amiru Naif interview yẹn wà fẹ́ni tó wá fẹ́ so ṣùgbọ́n àwọn ìjọba ní wọ́n máa wo ṣáwọn báwọn ṣe lè mú yàn fún ṣe pé wọ́n ṣe lè manage ẹni yẹn ìyẹn náà manage títí títí tí ó fi wá di 2011 2011 tí Rabiul Arabi tí ó bẹ̀rẹ̀ Rabiul Arabi Arab Spring yìí ni gẹ́gẹ́ bí nǹkan tí Muhammad Habib tó jẹ́ naibul murshid fún àwọn ìwọ̀n nǹkan sọ ìpè àwọn ṣe mítíìnì pẹ̀lú eh, ah, kìnìún Amẹ́ríkà pẹ̀lú àwọn Israel ní láti lè tọ́pù ìjọba Mubarak bẹ́ẹ̀ láti lè fi dá nǹkan yẹn lẹ̀ Muhammad Habibu yìí òun náà ti kúrò ní ìkwánu ṣùgbọ́n ó sọ ìpìlára àwọn kẹta wọn ṣe àwọn mọ̀ sí kí arasun nìyẹn ni so arasun yìí ó jẹ lọ ní Egypt ó jẹ lọ ní Tunisia ó jẹ lọ ní Libya náà ní nǹkan bí March 11 2011 làwọn ọmọ kan náà dìde ní Saudi làwọn náà láwọn fẹ́ ṣe muzahara ọjọ́ ìrìn wọ́n ṣe bọ̀ wọn àríwò púpọ̀ kójọ ibẹ̀ ẹni ìjọba Saudi náà ti wò pé no in tó ṣẹlẹ̀ mẹ́rin fẹ́ ṣe fẹ́ yàgá máa wá ń dì ní làwọn náà wá chíńjì ọbẹ̀rẹ̀ sí nílé àwọn ẹ̀ káàkiri ni wọ́n bẹ̀rẹ̀ sí ní tọpinpin wọn káàkiri so ìyẹn ló padà lídì sí ìbánu àwọn ìkwánu tán bánu wọn ní 2014 kò tó dìpọ́n tó wá lé lórí ẹni 2017 national diamond wọ́n sọ̀rọ̀ lé lórí ní ayatò ti bá lọ́la máa rádà wọ́n sọ̀rọ̀ lé lórí wọ́n pass fatwa ní 2017 yẹn 2020 òní fatwa yẹn wá lé lówà effective ẹ wo báwọn afá ṣe lọ o bí ìjọba ṣe lọ tó ń ṣẹlẹ̀ ní èèyàn tó gbà ní sílé ó lè fẹ́ yàgà máhùn dì tú àwọn èèyàn yín àwọn sáfàrà wà ní salman àwọn danasuru umaru kan kamara wọn yusuf ahmed àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́dún àwọn tó ṣe pé wọn instigate àwọn shabab tí ìjọba bá lọ báyìí wọ́n wà nǹkan tí wọ́n fi òpóòsì kì ní ìjọba bẹ́ẹ̀ àwọn àgbà afáàn kọ́ṣọ̀nù ẹ ṣe sùúrù ṣùgbọ́n wọn ọ̀gbà ṣèjọba tèkì mọ́ tí wọ́n tèkì àbúmọ̀síra wá yí tí ìjọba tèkì yẹn pẹ̀lú kí wọ́n bá àwọn ẹ̀fọ́nì wọn lè má wọn tó ṣe pé máa sympathize wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀lú wọn yìí òun wá bẹ̀rẹ̀ sí ní tọ nǹkan tí ó ń kọ láti fi defend ẹ̀fọ́nì against Saudi ni so ó bẹ̀rẹ̀ sí kọ gba àwọn nǹkan tó ń kọ yẹn ni káwo lára àwọn ah, topics tó ní tó fi kọ nǹkan ah, màá tún ká wọn jáde kò tẹ̀yẹ pé mo ti ka àwọn míì jáde ńbẹ tẹ́lẹ̀ so àwọn kọ́ ni abẹ̀rẹ̀ àwọn nǹkan wọ̀nyí ni so lára àwọn nǹkan tó kọ tabawo ní 27 June 2017 ó kọ nǹkan tó pè ní Saudi is a holy land what is my own with Qatar Saudi is a holy land what is my own with Qatar ó tẹ́ sí ẹjẹ́ ká lọ ka post ẹ̀yẹ ni screenshot ẹ̀ ni screenshot ibẹ̀ òlélẹ́ yìí so ní September 28 September 28 2017 ó kọ the boy is the king the boy is the king so ó ní I stressed over a big touch of what could be accountable for our problem ignorance and insincerity, I concluded. I marvel at how easily excited are some brothers each time I discuss the strange steps of the kingdom. I also pity those who are usually distressed by my critique of the kingdom's failing. What is their own with a country that is not their fatherland? I wonder. I have no any personal attachment to the kingdom, but I have many I have my personal sentiments as a Muslim. On this platform, I have discussed Egypt, Tunisia, the US, Yemen, and Turkey in relation to my religious sentiment. I even criticized the Muslim Brotherhood's approach to Islamic reform in Tunisia. But the kingdom's policy is my interest, especially now that the boy is a king. Are you worried that they are laughing? They are laughing because you did worse things in the past. Can you remember when Morsi so Okoron Kanyelodi Philip, 28 September 2017. So, ó sọ oríṣiríṣi nǹkan wọn. Pákanára nǹkan tí ó tún kọ ní 7th October, ó and I close this, this chapter, and I close this chapter. Only it's been wonderful analyzing the recent events in the kingdom through my interaction with those who comment on my write-ups and notice a wide range of poor uh, discussion among the commentators, which clearly revealed our limited intellectual capability and profound inability to grasp issues from the angle of objectivity. Many have only come to my post to defend their groups, showcase their ego on fellow Muslims who are opposed to their views of Islamic works. Others have only appeared to display emotion, crafts, innuendo, and their inability to comprehend the simplest truth. So also Gwelei, also Lodi. So then, 19 November 2017, the threats and phobia, the threats and phobia. Time we yìí, ó ní Sheikh Abdulhakim Al-Kuturi ni wọ́n pè ní lórí ọ̀rọ̀ yìí. That's 19 September 20, uh, eh, November rather, 2017 òwòlà fábùlà kí mo kútú bí pè mí lórí ọ̀rọ̀ yìí wọ́n sẹ́ndì póòsì the threat and phobia yìí sí mi so nígbà tí mo kà á mo rí ká èyí tí ó nẹ́sẹ̀sì kí n reply lé lórí yìí nǹkan tó nẹ́sẹ̀sì kí n reply lé lórí yìí so torí pé ó wọ́ àwọn àpá náà lẹ́nu di póòsì mi so kí wọ́n lẹ́ṣẹ̀ wa tá a bá reply lórí nǹkan yìí táwọn kó fi máa píktọ̀ wa àbí máa pẹ́ǹtì wa bẹ̀rù pàwọ́ àlàmú wa aláwa ẹni tó mú aláwa ò lẹ́yìn tó lọ dá sí nǹkan ẹ̀ ìgbàtà ẹ̀rẹ́ sọ fún oníkílò wọn pẹ̀lú ẹ̀ ṣe ilé ilẹ̀ bàbá wọn ni so the same thing náà ni tí ó bá ti ṣe ilẹ̀ bàbá wọn ṣe ilẹ̀ bàbá títí ẹ̀ náà ni náà ó ní máa lálà sí àwọn àfà lórúkọ bọ́bẹ́ dìfẹ́ ìdí ìkọlù ní kò yẹ̀ sẹ́káwọn èèyàn dákẹ́ sáwọn èèyàn sọ̀rọ̀ so gbogbo àwọn nǹkan ló ti ń lọ láwùjọ ọ̀rọ̀ Nàìjíríà lórí Facebook káwọn tó organize dáwọ́rà ń lọ ní tó organize so nígbà táwọn náà rẹ̀ organize fún ọ ní nǹkan bí abí July mọ́ra wọn nǹkan nǹkan mọ́ra wọn ìyẹn 2017 yẹn náà tíṣe ìgbòrọ́jí wọ́n tako àwọn ìfọ́nù bẹ́ẹ̀ so àwọn tí wọ́n ló gbà wọ́n come to their defense so ibi tí ìṣù wà gẹ́gẹ́ nìyí so ní ṣókí àwọn tó ń dìfẹ́ǹd àwọn ìkọ́ọ̀nù ní pẹ́gbàrata fún wọn àwọn ti lọ rí àwọn àdàkáfíà pẹ́gbàrata fún wọn ní nǹkan bí July 2017 tán ṣe program wọn tán ṣe ẹni tó ń atákì àwọn ti Saudi ní gbogbo June June síwájú July August October September October November ṣe wá ìfẹ́ káwọn kó mọ̀ kakí àwọn èèyàn ò ní dìde láti lè ṣe kíni láti lè resist àwọn nǹkan wọ̀nyí zòkè àwọn bìlì pé nípa àwọn prof bá sọ òkè ń ṣe àwọn èèyàn ó gbà lọ́wọ́ wọn bẹ́ẹ̀ nígbà tó yẹ pé àwọn tutù ẹ̀sìn lè káàmà àwọn èèyàn kẹfà rẹ̀ sókè àti ẹ̀bọ ọmọdé sọ̀rọ̀ ní ọ̀rọ̀ ló yẹ̀ rí àbúmọ̀ sídà tí sọ nǹkan tó ń sọ bọ̀ ní so táwọn èèyàn tí wọ́n ti ń tako ẹ̀ lóríṣiríṣi lórí nǹkan tó sọ ẹ́ so káwàwò bẹni pókè àwọn èèyàn ní wọ́n ṣe náà farabalẹ̀ ní àbáwọn èèyàn kaná bí na máa wàhálà wá so kọ́lọ̀bà kó ṣàánú wa so lára àwọn nǹkan tí ẹni yìí sọ so, òní tí ó kí àwọn èèyàn ó ní I need not to be an ikhwani before taking my stand against the kingdom. I'm not one and I will never be any, but I love the Muslim brothers. I sympathize with them on the Rabia massacre sponsored by the kingdom. And that was the beginning of my grudge against the leadership of the kingdom I love so much and which I have always visited. I retain my views and I regret not a single word I wrote about the kingdom. I pray that Allah rectify the wrong affairs of the Saudi monarchy. May Allah protect the kingdom. May you rectify my own affairs too and make Nigeria the best place to live on earth. May Allah protect President Muhammad Buhari. So here I shall henceforth desist from my frequent posts about the kingdom. Huh? lẹ́yìn ẹ ló fi jáde ní november 19th ẹ̀rí tó ló máa dẹ̀ 60 tó sọ kún adẹ̀ 60 kò continue november 19th so ìwọ́n criticize saudi expect káwọn èèyàn kan dákẹ́ fún ẹni so àbòsí lélẹ́yìí àbòsí ẹni tá à ń sọ yìí ó dárúkọ àwọn èèyàn tó wá òfóòsùn àwọn tó wá láìpẹ́ tó lọ́ọ̀fún tó ń kọ gbogbo ẹ̀ náà ló dárúkọ so ní ti táwọn èèyàn kan náà bá wá ń kìrìsáìsì ìkwánù níbi prógrámù kan ní táwọn náà rọ́pò tí níta ti sọ̀rọ̀ káàkọ́ aláwọ̀ dàkátẹ́rẹ́ àwọn pòfẹ́sọ̀ pé ẹkẹ́ máa sọ́wọ́ ẹ̀yẹkẹ́ ẹ̀ṣẹ́ kìíní kan àwọn ẹ̀rọ wa gbà lọ yìí ní nǹkan tó ń fìtínà tó lọ lágbàáyé tí gbogbo èèyàn ti rí sọ oríṣiríṣi nílé ìyọ̀rọ̀ mo gbé ṣe mo gbé Saudi ẹ̀mọ̀ kẹ́kọ̀ọ́ bí àwọn kọ́ ni mo jòkó wájú wọn gbogbo ìyá ẹ̀kọ́ ṣe iṣu àwọn tẹ́lọ́ kọ́ yẹn ni wọ́n kọ tíra bẹ́ẹ̀ na opponent wọn náà kọ tíra nì wọ́n láwọn ọ̀rọ̀ tó sọ àwọn opponent náà láwọn ọ̀rọ̀ ẹbí gbogbo àwọn ọ̀rọ̀ wọn gbé kalẹ̀ yìí sọ́bíìsì kẹ́ tó wọ́n parí lẹ́bù pé ẹ̀ ń kóòtù bàbá àbájì bàbá tó àwọn tíra tó tún sọ pé àwọn àwọn pẹ̀lú 2023 tún láwùjọ wọn láti lè fi kọ́ ọ̀yàn rúgà láwọn mùsàán tí bàbá ti sọ láti 1426 ìjọ 1425 wọ́n ti ṣe bí ọjọ́ ìgbọ́n àwọn táwọn gbà lérò kọ́ láwọn ẹ̀kọ́ àmì ẹ̀yìn wọ́n mú wá ní 2023 láti lè justify láti lè fi provide soft landing fún àwọn ẹ̀kọ́ àmì láhàrá àkó tẹ̀lé àríwá àbáṣù èmi tán lálàáfẹ́ àwọn ẹ̀kọ́ àmì ẹ̀tún mú tíra wọn náà تنبيه ذوي الأفهام الأخ الذي بروفايد صوت لان بفهم إخوان والله إليه مصيبة مصيبة àwọn kan tí ò lè yíká juwọ́lẹ̀ fún nǹkan tẹ́ ń sọ ní kò sí pàwọn náà jẹ́ náà gidi kọ́ ṣùgbọ́n nǹkan tẹ́ ń sọ arí pé kò bá in tó ń bẹnu tíra àwọn àpá kò bá lọ kò bá lọ rárá so nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn so tí ìmọ̀ ká fífẹ́ sọ àbúkọ̀ sí àwọn póòsì ẹ̀ lẹ́lẹ́yìí tá à ń sọ yìí àwọn kìíní táàtù póòsì ẹ̀ mo ti kà yìí tó fi àtàkì kingdom ti wá lórí threat and phobia tó kọ ní November 17 tó mẹ́bí jáde ní November 21 uh, or 22 olùpọ́sìkò tí máa gbé sórí Facebook ní tí máa kọ póòsì òníyàn pẹ̀lẹ̀ kọ́mẹ́ntì lórí nǹkan táwọn èèyàn bá ń kọ ìfọ́dẹ̀ẹ́ so eléyìí kò jẹ́ bó ṣe jẹ́ nìyẹn so ní ìparí pátápátá yìí pé àti lórí uh, ọ̀rọ̀ tá ń sọ lónìí uh, à ń fèsì lórí ọ̀rọ̀ àwọn èèyàn tó bá wá èmi èmi ò ní problem pẹ̀lú ẹ̀ tó bá ti pẹ́ mi mo wrong mo ṣe tán láti tàrájọ́ àkúrò bẹ̀ ṣùgbọ́n ẹni tó ṣe pé mọ yí ọ̀rọ̀ mọ lo ọ̀rọ̀ àwọn àfáà síbi nǹkan tó pé òun yàtọ̀ sí táwọn àfáà yẹn sọ ọ̀rọ̀ táwọn àfáà sọ tó clear ni sọ́ọ̀lẹ̀ bẹ́ẹ̀ ni yẹ ẹ̀mbá nọ́ọ̀rọ̀ ní ẹ̀mbá ó lẹ́yìn irú ẹ̀ta lálùbọ́sà so alálùbọ́sà ni ìlísìn sáwọn nǹkan tó bá sọ àfikún èèyàn bá gbọ́rọ̀ púpọ̀ sọ báyìí ó ìyẹn ni ó mú mi lọ lísìn sí ti máa rí pé nǹkan tó wọ́ ti fi ń gbọ́ ni lẹ́yìn ìgbà táwọn èèyàn bá sọ fún mi ṣùgbọ́n kí wọ́n jòkó kiri kí alálùbọ́sà mú kò sí táìmù yẹn àwọn lùrù sí ọbẹ̀ òun dẹ̀ ní ẹ̀rí láàárọ̀ alẹ́ gbogbo kò tásìkò tẹ́ ní rí bíyàn mẹ́wàá sọ̀rọ̀ yóò wọ́n náà bí ó ṣe kú gbọ́n mẹ́wàá lóyìn ní rẹ̀ sí ẹ̀kẹ́ tó sọ fún ká ìwọ náà sí àfàwà náà ní pé káwọn mọ́ sọ̀rọ̀ mọ́ òun ni wọ́n rí lẹ́nu ojúmọ́ lè mọ́ lò báwọn mi ṣe ń lo sàídì nísìn ní ìmọ̀ tó kéde àti sàídì pọ̀ ní orí ni kí n ṣọ́ bí olórí ẹ̀rí ni until recently torí pé kí o dẹ̀ wá tọ́ wa ní ìwọ̀kọ́lù aṣọ fún pé kò yẹ kí n ṣe rọ́dù fún èèyàn kan ẹwọ́ ṣe àṣẹ rọ́dù fún ìkọ̀ àmì tẹ̀bí ìdìbò ní títí ẹ ṣe jẹ́ àbíwá sọ pé mi lè ṣe rọ́dù fún afá ìmọ̀ránù kí lọ́kàn ní àti ẹ́ àdìgbà tó ti ń tako àwọn oní àwọn afá ìlẹ́bọ̀ orí mi tí mo bá ń dá sí mo mọ̀ pé àwọn tó ń tako wọn wọ́ọ̀ṣù jù ẹ lọ mi ìní tó dojúkọ wọ ẹni tó dẹ̀ súnmọ́ èyí tó bá lè fi pàkíyèsí ẹni kó mọ pàkíyèsí ẹni sọ ni nǹkan tó ń tí mo ṣe tó rán nílẹ̀ bọ̀ ní ṣùgbọ́n ni wà á dictate fún mi pé mi gbọ́dọ̀ máa tako tẹ̀bí mi gbọ́dọ̀ máa tako ìfọ́n tániwọ́ ẹ̀rìn mi gbọ́dọ̀ tako ìmúránù mi tániwọ́ sọ gbogbo àwọn nǹkan ẹni pàǹtí ni bọ̀ ní ṣùgbọ́n wá jòkó kí mo ní mo ń sí ìfàìdì kan ẹ̀là mo ti ní táàmù ni àjòkó mọ lísìn sí wọ́tọ̀wọ́tọ̀ four hours ní three hours ní ìráyè yẹn ṣùgbọ́n tí bá rí tó bá sọ nǹkan tó bá tako ẹ̀sìn ó ti ń ṣe ebú ẹ̀ ò nítumọ̀ lọ́dọ̀ tèmi ebú ẹ̀ kò nítumọ̀ lọ́dọ̀ ní sáyẹ́dì máa máa bẹ̀rù pé sáyẹ́dì ń búyàn máa torí ẹ̀ kó owó máa mọ̀ ṣe dáwà mọ́ àdìbẹ̀rù kó mọ̀ bùnmi kó mọ̀ bùnmi jẹ́ kí àwọn kẹfẹ́ nípa náà bí ní wẹ́rẹ̀ ni wọ́n pè ní òkùdẹ́ wọ́n pè lóríṣiríkọ́ so mẹ́bú ò ní túnmọ̀ lọ́dọ̀ tèmi ni ṣùgbọ́n kò ń ṣe gbogbo ohun tó bá sọ in fact most in tó bá sọ ní ilé jòkótì láti nínú lísìsì ní ilé time west tí màá lè ní time fún alálùbọ́sà torí pé ní ìrísí sincerity ìgbé àwọn nǹkan tó ń sọ ṣé wọ́n mọ̀ á ní time fún so àwọn tó ń dájú information jọ fún ẹ ní àfáà ìmọ̀ràn gbogbo ká máa dájọ fún ẹ tẹ́lẹ̀ ò bá stop àwọn ò ní stop ni that's the blunt truth àwọn olè dákẹ́ lórí àwọn ìbàjẹ́ táwọn ọ̀tún spread jìnà ààrẹ dákẹ́ lórí yẹn insha Allah kọlọmọ subhanahu wa ta'ala kó ṣàrẹ̀ ní fún àkófí ẹsẹ̀ wa nílẹ̀ sójú ọ̀nà rẹ̀ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك